ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى أهله وصحبته وسلم آه السلام عليكم ورحمة الله وبركاته a dúpẹ́ fún ọlọ́run ọba alágbára ọba olùdá gbogbo ẹ̀dá tí ń bẹ ní sábà àti tilẹ̀ ọba tí ń dá tọ́jú gbogbo ń tọ́dá ọba tọ́dá rọ̀ lọ́dọ̀ ara ẹ̀ tí ọ̀wá kí ẹnikẹ́ni ó kàn lọ́wọ́ láti ṣe ohunkóhun tó bá fẹ́ ṣe ọba tí máa ń rọ àwọn èèyàn lọ́rọ̀ lábọ̀dọ̀ ẹ̀wà ń nu ọlá rẹ̀ ọlá tí kì í dínkù tí kì í yin jẹ tí ó sì ní tán ọba àṣọ ọba tí òbí máa tẹnìkan kan òbí ọba tí òkùnrin ìbílẹ̀ pé yóò dìde ọba tí ọmọ bẹ gbére tí ò ní lóògùn láéláé nígbà tí gbogbo nǹkan bá táwọn olùkọ́ oṣù ní ọ̀sẹ̀ kù ó sì yẹ pé ń bẹ láì nípìnlẹ̀ kò ní ní òpin níbẹ̀rẹ̀ ló ní lópin ìdásí ọlọ́run kọ́ ọba níbi Muhammad sallallahu alaihi wasallam kíkà sí ọlọ́mọ bá wọn lálé rẹ̀ wọn sọ ábà rẹ̀ àti gbogbo àwọn tó ń tẹ̀lé ọ̀nà náà tí ó mú wá títí di ọjọ́ ìkẹyìn lónìí ọjọ́ kẹtàlá oṣù sọ́fà ọdún one thousand four and thirty five years ẹgbẹ̀rún ọdún orí ọgọ́rùn ọdún mẹ́rin orí ọdún márùnlélọ́gbọ̀n tí àlùyà Muhammad sallallahu alaihi wasallam ṣe é jìlá láti Mọ́kà Mukarrama lọ sí Madinatul Munawwara tọ́lá ní kí a jọ dúkù pọ̀ ní ààyè tí a wà yìí ní òní ló mọ̀ pa ìlú Ìbàdàn tó ṣe níbi ọjọ́ ọjọ́ kẹtàdínlógún oṣù dìsẹ́mbà ti àwọn lẹ́sìn mí yàtọ̀ sẹ́sìn Islam ẹgbẹ̀rún ọdún méjì ó lé ọdún mẹ́tàlá tọ́bìnrin ti Christian era. ìjókòó ọba ìjókòó yìí ọlọ́run kó gbà ní ẹ̀sìn fún wa ọlọ́run kó jẹ́ kí n tí a sọ àti n tá a gbọ́ níjókòó yìí kọ́lọ́n ṣe ní okùnfà ọ̀la okùnfà lẹ́kùn yìí mánì okùnfà lẹ́kùn iṣẹ́ rí ìdínkù níbi ìyapa ọlọ́run ẹ̀ṣẹ̀ dídá olùkọ́lọ́n kó ṣe fún wa mo kí gbogbo wa níkàlẹ̀ yìí pé ọlọ́run àti òfin àṣekò ń gẹ́ kí a máa ṣe òwò lágbo tí a yìí tó wà tí ó sì di wa lọ́wọ́ kámọ́tọ́ náà kọ́lá rẹ̀ ga tọ́jà wa kápákọ̀ mọ́ òwò ṣíṣe pẹ̀lú méjèèjì ojú máa lọ bọ̀ lẹ́ẹ̀kan náà mo kí wa pé a kú oríire rìjálù ńlá tó lè hìm tìjára tó wọ̀n lábẹ́ ọ̀hán dìkìrì ńlá àwọn pẹpẹ àtàárà tí ò di wa lọ́wọ́ ọlọ́run ọba nírántí ní ìjọsìn fún wọn oríire àwọn tẹ́tẹ́ àtàrà lálẹ́ ayé àṣìṣe owó àríyọ owó àfẹnáwó òun ló di wọn lọ́wọ́ ẹ̀sìn kọ́nà kọ́dà wọn padà sójú ọ̀nà tọ́lọ́ ń fẹ́ torí gẹ́gẹ́ ọ̀rọ̀ tí rọ́ọ̀dù program ṣe sọ ọ̀dẹ́tọ̀ sọ yìí pé oríṣi pàtàkì ọlọ́run fi dá wa ọlọ́run sì sọ ìdí ìrún sọ́tò Dhariyat ti ṣe súra kọkànléláàádọ́ta Qur'an àyà kẹrìndínlọ́gọ́ta súra fifty one àyà fifty six wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àtàlùjẹ̀lá àtẹ̀yàn ọlọ́run ọ̀dà lásán bíi ṣètò ní kálí máa sin òun káàmù ọlọ́run lọ́kan ká sì máa jọ́sìn fọmọ́ ọ̀bẹ yọ kó sọ yìí láì nínú ogún pọ̀ máa dọ̀lọ́run torí ẹ̀dá wa bẹ́ẹ̀ ká máa fi ká torí ẹ̀dá lẹ̀ tí wàá mójú tó nǹkan míì òun tọ̀ wọn ọmọ ìdí pàtàkì tó fi wáyé nù ó sì ti dá láṣìṣe àdúrà káàkiri máa ṣe ni pé kọ́ ló ń jọ sábà máa fọ́ wọ́ọ̀rẹ́ ayé kó tó pé yóò kúrò láyé kó ti yí padà sí ẹni tí ọmọ ìdí pàtàkì tẹ wá sáyé tí ó sì mójútó ń tó torí ẹ̀ sílẹ̀ ayé tí ò ní fi sẹ́yìn tí ó sì ní kàkó secondary assignment pẹ̀pẹ́ iṣẹ́ àkọ́kọ́ ojúṣe àkọ́kọ́ ni ìyẹn ọmọ sí àwọn tó kú tá à ń ṣe ọmọ kan lọ́wọ́ ni assignment ẹni ojú kejì làwọn jẹ́ secondary assignment àwọn ọ̀jẹ̀ fún ọ̀tà torí ẹ̀ wáyé gángan láti ṣàtẹ̀gùn lọ síbi kárí ipa torí àṣàyè olùgbò sẹ́tà ń ṣe ẹni tí ọba mọ̀ bẹ́ẹ̀ tó sì gbà bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ó kú oríire ẹni tí ó ti mọ̀ ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀ lórí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wọn lọ sọ̀rọ̀ lórí àlìsìtìkọ́ọ́mà àlìsìtìkọ́ọ́mà wọn ti sọ àlàyé ẹ̀fọ́ pé tí ń débẹ̀ ní ìdúró sísìn gbogbo adé ti rí i pé gbólóhùn yẹn ti wọ́n látara kọ́ọ́mà tí a fi ara fi mẹ́ta kó bẹ̀rẹ̀ rẹ̀ ansatsi àti ta ó ní istakọ́ọ́mà mọ́sítàrú rẹ̀ ó ní àlè istakọ́ọ́mà istakọ́ọ́mà tán mọ́sítàrí ẹ̀ nìyẹn. ìdúró sísìn lójú ọ̀nà ọlọ́nkọ́lá rẹ̀ ga òní tí a fẹ́ sọ̀rọ̀ nìyí lórí àwọn onímọ̀ Islam ọlọ́ba kọ́ bá kẹ́ gbogbo wọn látòkè nílẹ̀ láì ṣe àyàfi sí wọn wọ́n á máa ń ṣe àlàyé pé kí ni ń jẹ́ àdìsíkọ́mà gbogbo ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ nínú Islam ní ma ní definition ní ma ní ta'arif ní ma ní ìjúwe nínú ìlànà Islam torí pé kéèyàn tó lè rí ọ̀rọ̀ kan sọ̀rọ̀ lé lórí yọ́ọ̀ máa ń tọ̀rọ̀ yẹn darí lórí ni ẹni tí ọba máa ń tọ̀rọ̀ dání lórí kò lè rí ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ lé lórí àwọn onímọ̀ ìsàn sọ pé ti ń jẹ́ istiqama òun ni rúùtù táyà bíi òun ní ẹ̀mí tí máa jẹ́ kí gbogbo ìṣe kọ́ máa jẹ́ àbàyè ẹ̀mí fún gbogbo nǹkan gbogbo nǹkan bá fẹ́ ṣe pátá ìtọ́jú ẹ̀mí rẹ̀ tí nǹkan yóò fi jẹ́ abẹ̀mí àlàyé tí obìnrin jẹ́ òkú nǹkan òní jẹ́ àdìsíkọ́ọ́mà ẹ̀mí táwọn nǹkan fi ṣe tí fi máa bẹ̀ yorùbá yẹn ni mo fẹ́ wá rọ́ọ̀hún táyà bí lálẹ́ àwọn àlọ́ ẹ̀mí rọ̀ ẹ̀mí tí máa jẹ́ káwọn nǹkan ọ̀sẹ̀ mi tí máa jẹ́ kí wọ́n máa bẹ tí wọ́n jẹ́ living things tí wọ́n máa bẹ lábáàgì tí wọ́n ní dókòwò nǹkan òní jẹ́ sẹ̀kọ́ ọ̀nà gbólóhùn yẹn kí n tó lọ síwájú tá a bá yọ ìsẹ̀kọ́ ọ̀nà kó nínú àlùwàlà kò sálùwàlà nù òkú àlùwàlà ló wò láyà tá a bá yọ ìsẹ̀kọ́ ọ̀nà kó nínú ọ̀run kò sí ọ̀run òkú ọ̀run ẹ̀rú téèyàn kí bàbá yẹn ìtàkọ́ ọ̀nà kò nínú àwẹ̀ kò sí àwẹ̀ àwẹ̀ yẹn òkú àwẹ̀ ni kì í sábàyé àwẹ̀ bàbá yẹn kò nínú zaka tẹ̀yẹn yọ bàbá yẹn kò nínú hajj tẹ̀yẹn ṣe bàbá yẹn kò nínú ọmúra bàbá yẹn kò nínú tẹ̀láwà Al-Qur'an Al-Karim bàbá yẹn kò nínú àbùkà bàbá yẹn kò nínú àdúrà tá à ń ṣe gbogbo bàbá ti ní yẹn ìtàkọ́ ọ̀nà kò lára rẹ̀ ìkànnà ti dòkun nǹkan kì í ṣe àlàyé yẹn làwọn afẹ́ sọ fún wa wípé ìsìnkọ́mà lára ìjúwe rẹ̀ yàtọ̀ sí pé ní ti máa jẹ́ kí nǹkan ọdẹ abẹ̀mí wọ́n tún sọ pé kàmá fárgù lè àmà àlẹ́ ahmed gbogbo iṣẹ́ láyé kò ní máa dàgbàsókè kọ́ máa pọ̀ sí kọ́ máa lékún ní ti dáadáa tá a bá ti yọ ìsìnkọ́mà kù lára ẹ̀ kí ló tó gbé padà pẹ̀lú ibi tí mo ti bẹ̀rẹ̀ yìí pé bẹ̀rẹ̀ àtòrí àlọ́ àlá lórí ibi mo ti dákẹ́ lórí ẹ̀yìn wá àṣìṣe gbogbo tí mi láàrin ìkákó pọ̀ àti tí mi ò mẹ́nu bà nínú àwọn ìbàdàn àti. téèyàn bá bá bẹ̀rẹ̀ ìjọsìn ṣíṣe nígbà kékeré yàn ìwọ̀nba lẹ̀ kọ́ téèyàn máa ń nípa bá àṣìṣe àdọ̀là ìwọ̀nba lẹ̀ kọ́ wa nípa ìrun kíkí ìbálẹ̀ kọ́ wa nípa àwẹ̀ gbígbà ìbálẹ̀ kọ́ wa nípa lóko láàrin kẹrì ìbálẹ̀ kọ́ wa pé ìta àwílé tàbí ìṣèrántí ọlọ́run ẹ̀kọ́ wa kéré pọ̀ ìsìnkọ́ àtọ́bá wọ nǹkan tó kéré nípìnlẹ̀ nǹkan yẹn wọ́n máa pọ̀ sí èèyàn ọmọ máa ṣe sí yọ ìdàgbàsókè ọmọ bá bá a bá ti lè yọ kúrò lára nǹkan nǹkan bá a yọ kúrò lára ẹ̀ ọ̀wà lójú kan náà ìtọ́wọ́ dúró sọ́dún kan náà àdẹ́gun omi ni tí wọ́n bá jẹ́ àgbẹ̀ sí i tí wọ́n bá tọ̀ sí i tí wọ́n bá ju ọ̀rá náà ìtọ́jú pépà àtọ́ ẹ̀ ètí wọ́n ṣẹlẹ̀ pé yóò di omi ìdọ̀tí yóò di nǹkan tí wọ́n dọ̀tí kò ní wúlò mọ́lẹ́kùn nílò àwọn èèyàn ó lè gbé ẹ̀sìn tá a bá yọ ìsẹ̀kọ́ ọ̀rọ̀ kó ẹ̀ ẹ̀sìn yìí ò ní dáa mọ́ kò ní sàǹfààní ẹ̀fẹ́ni tí ń ṣe ìsìnkọ́wọ́ pàtàkì pọ̀ nínú nǹkan. ìyẹn náà pàtàkì àpá sọ yìí pé al-istiqama fil ibadat ar-ruh fil jasad ìsìnkọ́wọ́ nínú ìjọsìn kọ́ ọlọ́ọ̀tọ́ láàrin ga ó ṣe déédéé ẹ̀mí nínú ara fóònù bá ń bẹ lára ọmọ èdè ènìyàn ara ènìyàn tábà ti lè yọ ẹ̀mí kó lára èèyàn èèyàn ti dòkú kó ní fíjì láti fún kéèyàn pẹ̀lú yóò di páàpù mọ́lẹ̀ ni bẹ́ẹ̀ ni ìsìnkọ́ ọmọ jẹ́ lára ìjọsìn tábà ti lè yọ kúrò nínú ìjọsìn ìjọsìn téèyàn sì ti dòkú kìí ṣàlàyé ìjọsìn ètí ọba sì jẹ́ aláyọ̀ sí múlẹ́wájú ọlọ́run kí a fi pàdé ọlọ́run kó fi àmọ́ ní tí oore àti kẹ́ rẹ̀ àti yọ́nù rẹ̀ èèyàn lérí àbí kí nǹkan yẹn jẹ́ àlàyé torí dásìkò tá a ní lẹ́nu àlà bàbá gbọ́ ntí mo fi júwe ntí lẹ́sẹ̀ kọ́ bàbá máa fa mu wá àwọn àfa wa mẹ́ta nínú tíra wọn àwọn ìjúwe wọn ni mo bá pọ̀ yìí àfa wa Ahmad bin Taymiyyah rahimahullah ta'ala nínú àlọ́ ọ̀bùnìyà wọn àbá wa ọmọ tí ó fọ ahmed fún tẹmíà inú kọjá jẹmísíyà rahimahu ta'ala inú tí àwọn ti mẹwàjú mi madariju sàlìkè àbá sheikh muhammed bin sọlá ló fẹ mi kọlọ bá kọba akẹ gbogbo wọn inú sẹbi yàtọ sọlẹhìn wọn ọgbọrọ al-istiqama àwọn kata fi júwe tí ń jẹ istiqama lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí látọ̀dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní ntí mo papọ̀ yìí tí mo gbé jáde ntí ń jẹ́ istiqama nìyẹn nítorí tó kápò lè padà sí inú àwọn tíra rẹ̀ àwọn tá a bá láwọn tíra kárọ̀kì àwọn tá a bá ní káwa náà lọ́ra kó jẹ́ nínú properties tá a ní nílé làwọn tíra àwọn máa wà tíra Islam láti máa lékún nípa ìmọ̀ ìsá àti bá sì sàn lọ́hùn dáadáa. lẹ́yìn eléyìí màá lọ sórí àwọn nǹkan tí Ọlọ́run bá tọ́lá rẹ̀ ga tọ́sọ nípa al-istiqama ká dúró sinsin síbi tó ní ká dúró síta pé ní ẹ̀mí fún gbogbo nǹkan ká sọ̀rọ̀ lórí ẹ̀mí tọ́lọ̀ tí mo wá ọlọ́kọ̀ san àwọn afọwọ́tá kí al-Qur'an al-Karim ìbẹ̀rẹ̀ jókòó yìí ọba àsanwó-lẹ́sàn rẹ̀ kí lórúkọ àfáà ìdọ̀rùn àdárúkọ yín Habibullah ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run ṣe lọ́rẹ́ rẹ̀ láyé àtẹ̀lálòfẹ́ àmọ́ o ọlọ́kùnrin àdúrà ní ọ̀rẹ́ kó sì gbogbo àná náà yẹ rẹ̀. wọ́n ké fún wa nínú sọ́ọ̀tù Fussilat ti ṣe sura kọkànlélógójì Al-Qur'anul Karim ibẹ̀ ni wọ́n ti ké fún wa mo rò pé àyà kẹrìndínlọ́gbọ̀n àbí kẹtàdínlọ́gbọ̀n náà ti bẹ̀rẹ̀ verse twenty six or twenty seven ìkànnì ẹ̀ náà ti bẹ̀rẹ̀ wọ́n á ké débi àyà tó ní ìjókòó yìí gángan àyà tó ẹgbẹ́ lómi ìjókòó táwa náà rẹ̀ pépé là ń sọ̀rọ̀ lórí lónìí ọ̀rọ̀ ìsìtẹ̀kọ́mà àyà tí ọlọ́run ti dárúkọ ìsìtẹ̀kọ́mà nínú súrà yẹn ibẹ̀ wọn kéde tí wọ́n fi dákẹ́. àyà náà ni verse thirty sọ́ọ̀tù Fussilat sura forty one verse thirty súrà kọkànlélógójì àyà ọgbọ̀n kakọsílẹ̀ káfíńdé láǹfààní àti lọ padà kí àyà yìí nínú ilé pẹ̀lú tẹ̀síìrù rẹ̀ ká padà lọ ké ní kíké ká sì lọ wo ìtumọ̀ táwọn onímọ̀ tí wọ́n fi gbé jáde látọ̀dọ̀ ọlọ́run àwọn àyà míì tó jẹ́rìí àyà yẹn yẹ bá sìnà sísẹ́ àwọn afáwa alùsùn wal jamaa kọ́nà kó máa kẹ́ wọn wípé wọ́n fàṣàrà àyà kùránì pẹ̀lú àyà míì wọ́n fọ àyà kásíwẹ́ pẹ̀lú lílo àwọn àyà míì táwọn wọn jọ papọ̀ mọ́ra wọn pé ọlọ́run tó wù báyìí níbi báyìí ó tún sọ báyìí níbi báyìí láti fi wọn jẹ́rìí ara wọn wọ́n tún sàlàyé pẹ̀lú pé kí ni ọ̀rọ̀ wa níbi àwọn Muhammad sallallahu alaihi wasallam lórí tọ́lọ̀ ń sọ yìí kí ni àlàyé tó ń náà ṣe ń bẹ́ẹ̀ kó ni mo bá yé nù fún àyà kùránì ni wọ́n fọ́ sí wẹ́wẹ́ fún àti ọ̀ṣàlàyé ẹ̀ fún a torí pé lọ́lọ́run fẹ́ràn sì bọ́ yé gbogbo wa lọ kí ni tọ́sọ lórí ẹ̀ wọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ wá tẹ̀lágbọ́rọ̀ ẹ̀ wá tán wọ́n padà sórí ọ̀rọ̀ àwọn sàhábà àkọ́wálù sàhábà ọ̀rọ̀ àwọn sàhábà tó bá gbé ọ̀sán lọ ayé ẹ̀kọ́ tí wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ ìmọ̀ tí wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ àgbọ́yé wọn lórí ìtàníbi sọ fún wa nù tẹfsir láti wá bùkátà sí ká ní tẹfsir kuran lé tẹfsir jẹrí àtọ́bárí tabanilé yóò dáa fún wa púpọ̀ torí pé òní tẹfsir àkọ́kọ́ tó jẹ́ tẹfsir bìláfà tá a fi àyà tó àyà tá a fàdéfè tó àyà tá a fi ọ̀rọ̀ àwọn sàbí tó àyà òun là kọ́kọ́ lórí ilẹ̀ yìí gbogbo àtọ́kù tọ̀ ni inú tẹfsir gbajúmọ̀ àbọ̀ ṣùgbọ́n inú ọ̀rọ̀ inú jẹrí àtọ́bárí òun gan máa ń lo púpọ̀ nù tẹfsir rẹ̀ yìí tẹ̀síwò inú kẹsẹ̀rẹ̀ ọ̀nà wúlò fún àtẹ̀síwò kan ní làdé kásáǹfààní pẹ̀lú ẹ̀ àtàwọn tàfàṣẹ́rù mi bí fatul kọ́ni ṣàwùkání tẹ̀síwò tahari wa tanwir ibnu ashur àtàwọn akẹgbẹ́ wọn tí wọ́n máa ń fọ́ àyà síwẹ́ pẹ̀lú àyà kuran mi àtàdéfè àtọ̀rọ̀ àwọn sàhábé kọ́nà bàkó bá yọnu sí wọn. nínú sọ́ọ̀tù Fussilat àyà pàtì tí a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá a fa ké fún wa. ọlọ́ni nàlẹ́dínà qalu rabbuna Allahu thumma istaqamu dájúdájú nàlẹ́dínà qalu rabbuna Allahu dájúdájú àwọn kan sọ pé Allahu lọ́lọ́wọ́ bá àwọn nàlẹ́dínà qalu rabbuna Allahu àtẹ̀tẹ̀ Allahu lọ́lọ́wọ́ àwọn rọ́bù rọ́bù náà kí n kọ́ sọ́dọ̀ yẹ rọ́bù láti lè jẹ́ kárọ̀nà lọ síwájú lórí ẹ̀ rọ́bù òní àlẹ́kọ́ríkò rọ́ọ̀zíkò àlùmọ̀dábìrún nílé òmùọ̀ alẹ́dìbí sultan ní sultan alẹ́dìbí yẹ́dì ní sultan ọba pẹ́ẹ́pẹ́ ní olùdá gbogbo ẹ̀dá gbogbo ẹ̀dá tí ń bẹ ní sàmàdé lórí ilẹ̀ àti tí ń bẹ lábẹ́ ilẹ̀ àti tí ń bẹ láàrín sánà gbogbo ẹ̀dá tọ́jà ìpátá olùkọ́ ìṣòro rọ́ọ̀zíkò wọn olùtọ́jú wọn olùbá rò wọn ọlọ́ba tí ń rọ òjò ọlọ́ba tí ń fẹ́ atẹ́gùn ọlọ́ba tí ń jẹ́ kí nǹkan wù jáde nù ọlẹ̀ òun ní jẹ́ kí n tó wù ó sùn òun ní jẹ́ kó gbó òun ní jẹ́ ọ̀ta òun ní jẹ́ ó ṣe é jẹ òun lọ lẹnu táàkì náà tó bá ní ọ̀nà ní ọ̀nà tó bá ní ọmọ lọ ní lọ òun ní rọ́ọ̀sẹ́kù òun olùbọ́ gbogbo ẹ̀dá rẹ̀ òun ní àlùdádùrù nílé òun náà ọlọ́ba tí ń darí gbogbo nǹkan àti sámà ni ó àti ilẹ̀ ni ó àti yorùbá àti wíwọ́ rẹ̀ àti iye òṣùpá àti wíwọ̀ rẹ̀ àti iye àwọn ìràwọ̀ àti wíwọ̀ rẹ̀ àti rírọ̀ òjò àti fífẹ́ ọyẹ́ àti fífẹ́ atẹ́gùn gbogbo nǹkan ìlà èkòló kó torí bọ́nú rẹ̀ kó jáde ọwọ́ ẹ̀ lọ́wà kéèyàn ó sùn kò jí ọwọ́ ẹ̀ lọ́wà ká gbẹ́sẹ̀ kéṣe oṣù ibi ọwọ́ ẹ̀ lọ́wà ká fẹ́ sọ̀rọ̀ kọ́ ló ṣe sọ ọwọ́ ẹ̀ lọ́wà ká fẹ́ gbọ́rọ̀ kì tí ó lè gbọ́ ọwọ́ ẹ̀ lọ́wà kọ́ wọ́n ṣe é mú nǹkan ọwọ́ ẹ̀ lọ́wà wọ́n gbé iṣẹ́ tí mi lára èèyàn àtẹ̀yìn kó ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ lọ́wọ́ onídàárí gbogbo nǹkan ọwọ́ ẹ̀ ní agbára gbogbo nǹkan sí wa kọsẹ́ ìkànnì tó lágbára lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pẹ́sidẹ́ntì kan lágbára lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ field marshal lágbára lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bèlè general bèlè major general bèlè brigadier general bèlè colonel àbí captain àbí kúròtù ẹnì kan kọ̀ lágbára lẹ́gbẹ̀ẹ́ onímọ̀ kankan lágbára lẹ́gbẹ̀ẹ́ ológun kankan lágbára lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ olówó kankan lágbára lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ adáhùnsọ̀ lágbára kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àjẹ́ ọ̀làgbà kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ oṣù ọ̀làgbà kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èrè ọ̀làgbà kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ babaláwo oníṣègùn ọ̀làgbà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọwọ́ ẹ̀ ní gbogbo agbára nǹkan wà nítorí wàá fi oṣù ní oṣù nítorí wàá ní ọmọ oṣù ní ṣe tó yà àfẹ́rẹ́ nìkan kan tó ní nǹkan kan nínú gbogbo tó ọkàlẹ́ àti tí ń kalẹ̀ tọ́ba yè takumọ́ lọ lọ́wọ́ pé ibi tó ọmọ ẹgbẹ́ ló ń wá ìwọ̀n lọ olóògùn ọ̀làgbára ẹ̀ tọ́ba yọ ọmọ ẹbọ̀ yọ ọmọ padà bọ̀ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú yárayára gbogbo ògùn ẹ̀ ní odò mi ewé rẹ̀ ó sọ̀kan olówó ọ̀lágbára ẹ̀ ẹgbẹ́ òun fowóra kú owó ní ikú ibo ni ó gbé ẹ̀mí òkú ọ̀la rẹ̀ tí wọ́n gbà pé olówó rí kò ní rántí owó mọ́tí yóò mọ bá aráàlú àlè mọ̀bọ̀ yóò mọ bá lọ lójú ẹsẹ̀ ni gbogbo alágbára ayé ìbàjẹ́ ti sọ́jà ìbàjẹ́ sí ìbílẹ̀ aṣọ ọ̀kẹ́ lọ́wọ́ àní àbí white house kremlin lọ́wọ́ àní àbí lọ́wọ́ ayé tọ́lọ́mọ ayé ọmọ ọ̀bọ̀ yóò kó ní gbogbo ayé ọ̀la yẹ agbára yẹ yọ ọ̀nà padà lọ́dọ̀ ìpẹ́lú ọ̀rọ̀ tí ò ní tí ò tó kò tó bẹ́ẹ̀ kò dúró rẹ̀ kò sọ́ńtọ̀ lè fà tó yẹ pé gbogbo àwọn tó lágbára lójú wa ó mú wọn bí ìgbà tí wọn ò lágbára kankan ni ó mú fèrè àwọn náà bó ṣe lágbára tó ní bó ṣe lọ́mọ ogun tó ní bó ṣe ní ọlá tó ní ó mú bí ẹni tí ò ní kankan ni ó mú Sànní Abacha bí ẹni tí ò lọ́mọ ogun tí ò ní ìbá tí ò sì bọ́ tòsí tí ò sì àbọ̀ kàn tòsí ó mú mú ẹrù dùà sínú aṣọ rọ̀kì òun bẹ ẹni tí ọjọ́ pírẹsidẹ́ǹtì nàìjíríà rí àìmọye gómìnà ló ti mú balẹ̀ tàníjà gómìnà ló ti mú pírẹsidẹ́ǹtì ó mú military president ó mú civilian president tàní tó ń jẹ́ gómìnà tàníjà chairman local government ó mọ òkè abẹ́rẹ́bẹ tí ò lówó lórí ìtàlákà ó mọ ẹni fàjẹmí lókùn alájà òun àti alájà ẹ̀sùn bákàrí ẹ̀ máa ka gbogbo yẹn lálá kéré sàárẹ̀ àwọn olówó ńláńlá ó mú ọdẹ tí wọn ò ní tọrọ bí wọn ò ní kọ́bọ̀ tí wọn ò tó gbó bàbá adéoyè náà ṣe lóògùn tó ó mú bí ẹni tí ò ní ìkàkà tí ò ní ìkàkà mà. àjẹ́ ọ̀dọ́ àwọn orin ti ń sẹ̀mí tọ́lọ̀ ò tí ì mú apó láyé àwọn tó ń lájẹ tájẹ wọn tẹyẹ wọn lè ké lọ́sàn tó lè ké lóru tó lè fọ lọ́sàn tó lè fọ lóru ó ti pa wọn. mi ilé àwọn àjẹkú ẹkú ẹ ti bẹ láyé nìsín àlùjànnà náà lágbára lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ màlẹ́kà lágbára lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bìlẹ́yìn àtọ́jọ́ rẹ̀ ètò ìjọba bùnú ẹ̀ńnà lẹ́dínà kọ́ọ́lù rọ́bùnà lọ́wọ́ fún mọ̀sítàkọ́ọ́mọ́ àwọn tó ń gbà pé aláwọ̀ yìí tó ń gbà pé aláwọ̀ yìí òun lọ́ba tó àwọn lórí àwọn òun lórí àwọn fún mọ̀sítàkọ́ọ̀mọ́. lẹ́yìn ìgbà náà tí wọ́n dúró déédéé síbi tọ́lọ̀ ni wọ́n dúró sí èrè jẹ wọn ọlọ́run á gbé èrè tí wọ́n jẹ ẹ̀ ń èrè tí ó jẹ ọlọ́run gbé ìmì ọlọ́run àfàwọ̀ abúlé bọ́nù abbas rọ́dí àdàlẹ́ ó máa sọ́dọ̀ ẹni tó fẹ́ kú tó jẹ́ mọ́mì ní òdodo tó ní sẹ̀kọ́mà Allah takhafu wala tahzanu wọ́n máa sọ pé wọ́n bẹ̀rù bíi tẹ́ ẹ̀ ń lọ níwájú ẹ̀ ń lọ àlùkìámà ni àlùkìámà ló ń lọ ṣùgbọ́n wọ́n bẹ̀rù ọ̀wọ́n da la takhafu ẹ̀ má bẹ̀rù bíi tẹ́ ẹ̀ ń lọ wala tahzanu ẹ̀ má banújẹ́ lórí tẹ́ fẹ́ yìí ọmọ mi wẹ́ ọlọ́run nìkan ṣe pẹ̀lú ọmọ tó wẹ́ ìyàwó mo ṣe fẹ́ ní kébí kọjá ọmọ ká bí kejì oyún kejì gan ní bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ náà ní kankan ṣe pẹ̀lú yẹn. mọ̀ ń kọ́ lọ́wọ́ kò tí ì parí gbogbo ọmọ ẹbí lánàá lórí ẹ̀ jáde ìgboro ní bàtán ọlọ́run mọ bẹ́ẹ̀ mu mọ pàyà ẹ̀yìn mọ bẹ́ẹ̀ mu wájú mọ pàyà ẹ̀yìn tó fi ilẹ̀ ìwọ lọ tiẹ̀ ọ̀ ń lọ wájú lọ́wọ́ ibi tó ọ̀nà ọmọ bẹ́ẹ̀ mu bẹ́ẹ̀ la ẹ̀yìn tó fẹ́ fílẹ̀ fọkẹ́ balẹ̀ á bilijannati lati kuntum tu'adun ẹ máa dunnú ẹ̀yin tẹ́ ẹ dúró dé ní lójú ọ̀nà ọlọ́run ẹ máa dunnú pẹ̀lú àlùjẹ́ náà tá a ṣèlérí ẹ̀ fún yín inú àlùjẹ́ náà ní ọgbàdẹ ọlọ́run ẹ̀ ń lọ èyí ò sì lè gbúrò àlùjẹ́ náà kó tó dúró wẹ̀yìn àwọn èèyàn pé ní àlùjẹ́ náà lọ́wọ́ lọ́wọ́ kẹ́rin ti balẹ̀ yóò múra sílẹ̀ ni èèyàn sọ lójú ẹsẹ̀ ni pé ti yára yìí mo ti ṣe tán kí mo dúró ṣe ń bì í ìgbà tí ń jẹ ní àtẹrán bọ̀kọ̀tọ̀ pàánù flagyl àbí tetracycline kó tó balance lára wọ́n rí pé yàn sókun púpọ̀ àbí yàgbẹ́ ìgbà tí ń jẹ ẹ̀wà àti su àti dodo tó di wàhálà tápà àbí jẹ̀díjẹ̀dí àwọn tapa ní tápà ló mú yàn ó sọ̀rọ̀ mú yorùbá òun yìí wọ́n bá yẹ yorùbá ló mú yìí. wọ́n pọ̀ nǹkan tá à ń jẹ láyé tá à ń láyé tá à lò láyé lónìí nàánú tẹ́lẹ̀ lórí tí mo mú dání ètò ìmú dáadáa tá a fi sọ̀rọ̀ àmọ́ ṣọ́ọ̀kì ńgbà mí tí wọ́n ṣọ́ọ̀kì wọ́n tẹ̀yìn òun filẹ̀ wọn àrò wọn káṣífà pépà tó nípa wọn àfi sí lẹ́yìn wọn á ní àdìmú ma ìnira ń bẹ lára ẹ̀ ìnira ń bẹ lára ọkọ̀ tá à ń gò a máa jẹ́ sábà bí ikú ńgbà mí a máa ṣẹlẹ̀ ìnira ń bẹ lára alẹ́ fẹ́ni tó ní láì mọ́yé ìgbà tí ọmọ rí nǹkan bàtújẹ́ lára ẹ̀ ilé ọmọ kíláàkì ilé ọmọ sá báwo ilé ọmọ jò àá máa tọ̀ka dada a máa wó lórí àwọn tó ní gbogbo táwọn ló láyé lónìí làárọ̀ ṣùgbọ́n àlùjá ẹ̀dá fẹ́yìn lọ yìí ibẹ̀ ni gbogbo ìbẹ̀kún wà tí ò sí ní àkàkà ńbẹ̀ ìbẹ̀kún pọ́nbélé lọ́hùn ìgbádùn pọ́nbélé lọ́hùn kò sí ní àkàkà ńbẹ̀ ní àlùjá náà ilé ìyà ọ̀tọ̀ ni iná ló ilé ìkẹlẹ́ àlùjá náà tọ́lẹ̀ bẹ́ẹ̀rọ àwọn tí yóò wọ náà àti tí wọ́n ṣe wọ náà láàyà tá nahnu awliya'ukum fil hayati dunya fil akhirah àyà kọkànlélọ́gbọ̀n ní verse thirty one àwa ni awliya'ukum ọ̀rẹ́ ayò yín olùsọ yín aládòtí yín alánàṣẹ yín gbogbo tí wọ́n ti wà ní yìí ní díẹ̀ ní là ń sọ torí jáwọ́ wà ní yìí ní awliya àwa lalábòjútó hayati dunya fil akhirah nínú ọ̀sẹ̀ ní ayé táwọn ọlọ́run yà àti lálùkè àmà bá a ṣe dúró tì í láyé bẹ́ẹ̀ láàdúró tì í níbi tẹ́ ẹ̀ ń lọ lálùkè àmà. wàhálà kan fi ha ná tẹsán yìí àǹfóṣokùn gbogbo ntẹ́mi yín bá ń fẹ́ ní ibẹ̀ fún ilábìjà náà gbogbo ntẹ́mi ń fẹ́ ó ti wọlé pé tá a bèrè gbogbo fati wúwú yẹlẹ́rì tẹ́mi ń fẹ́ báyìí tẹ́mi ń tán náà pé tí bá ṣe ní ìta yọ lójú ẹsẹ̀ yọmọ níwájú wa wàhálà kan fi ha máa ta dàrún ìtẹ́ ìbá tún á béèrè fún àwọn táwọn fún yín ní ìtẹ́ ìbéèrè fún dápẹ́ ó kà wú lélẹ̀ ní pẹ́ẹ́ fẹ́ ni tá a ṣe fún yín ṣé eléyìí láṣà béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tí ò ní fà gbogbo tẹ́lá béèrè fún ní sùnmọ́ jẹ́ sí yín nusu na min gofuri rahim aya thirty nǹkan àlejò ẹ káàbọ̀ sínú ilé ìgbẹ́kùn mi ilé ìgbádùn mi lẹ́yìn tí ẹ ti dúró láyé ibi táwọn tó kù ti dúró lẹ́yìn tí ẹ ti gbà mí gbọ́ ibi táwọn tó kù ti gbà mí gbọ́ lẹ́yìn tí ẹ ti ṣèǹfẹ́ ibi táwọn tó kù ti yapa mi ẹ káàbọ̀ sí ààyè àlejò yìí tí ṣe àlùjáná tó gbogbo àdán bẹ́ẹ̀ látọ̀dọ̀ wà wọ̀ fóró rọ̀ tí ó túmọ̀ sí pé kìsì báyìí náà láwọn àìdá kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ náà ṣe ṣùgbọ́n àti foríjì yìí rahimu ọ̀bùn níkẹ́ẹ́ ọba rẹ pé foríjì yàn kan ìmọ̀ kẹ́yìn ni ẹ káàbọ̀ sínú ilé ìkẹ́ rẹ̀ ń wo kákẹ́ àyà pàtẹ́tẹ́rì náà sí káfí pápọ̀ mọ́ra wọn ilé ni ntọ́nà fi bẹ̀rẹ̀ ọba lè ṣe kọ́ ọ́ mà tá a fẹ́ sọ níbi òkú wa lónìí. irú ayé ìgbẹ́lẹ́ tọ́kàn tó gba àrà ọ̀tọ̀ míì wá òní bẹ lórí ọ̀rọ̀ ìsìnkọ́mọ̀ yìí náà pé ẹ bá ní ìsìnkọ́mọ̀ tí ó bá pàdé lọ́dọ̀ ọlọ́run rẹ̀ tí ó máa pè é ní àtẹ̀yìn sí pé kò sí ibùyẹ fọmọ èdè ènìyàn tọ́fẹ́ bọ́lọ̀ pàdé rí tọ́kàrè kí kọ́gbọ́lọ́ngbọ́ kó sì dúró síbi tọ́lọ́ bá fi sí lọ fún tó bá fẹ́ bọ́lọ̀ pàdé rí tó láàsì ni ká gbọ́lọ́run yẹn gbọ́ ká sì dúró síbi tọ́fẹ́ ká dúró sí kọ́wọ́ wa tì í tó ṣe léèwọ̀ fún wa ìyẹn lọ́nà ń gbé wá nínú déédéé bu ilé náà ní sọ́tọ̀lá àkọ́ sọ́tọ̀lá àkọ́ fàlùkọ́ hánú ìkẹrì òun ni súra forty six súra kẹrìndínláàdọ́ta alukura hánú ìkẹrì háyà ìkẹtàlá àti kẹrìnlá rẹ̀ Quran chapter forty six verse thirteen and fourteen súra kẹrìndín ní àdọ́ta háyà ìkẹtàlá àti kẹrìnlá ọlọ́run iná lẹ́dínà kọ́lé ọ̀gbọ̀nà lọ́wọ́ fún mọ̀sítàkọ́ọ̀mù kí ló ń tẹ̀lé ọ̀là àkọ́wọ́fún àléhìn wàlá yàzánú. àyà yẹn àti tíṣẹ́ tó kù sẹ́yìn fásitì kankan náà ni ọ̀nà tó gbà gbé wa lọ yàtọ̀ fáìlù ni ti sùwàtú fúsìlà bẹ́ẹ̀sì lọ́lọ́run ló bẹ́ẹ̀ alábàáfù wàlá tààzánú ìbéèrè fàlà àkọ́wọ́fún àléhìn ìsùn lólò ala listimrọ fala khawfun alayhim wala hum yahzanun orúkọ lórí òmìnirí bí o ẹmẹ bẹ̀rù onara kò ní sí bẹ̀rù fún wa àwọn tó gbà mí ló lọ wọn bá wọn tí wọn pè kàmí lọlọ gbọ́dọ̀ yẹn káàdì mú sọ́wọ́ iná lẹ́dínà ọ̀rọ̀ pùnàlà àtẹ̀tẹ̀ khaliqus samawati wal ardi khaliqul malaikati wal insi wal jinn. خالق القمر والشمس والنجوم خالق الأرض والسماء خالق الرحم خالق الأشياء كلها ọba tọ́lá gbogbo nǹkan òun ló mọ̀nà náà kì í ṣe tọ́lọ̀ ńdá kì í ṣe tọ́lọ̀ ńdá kì í ṣe sọmọmọ lọ́wọ́ àlẹ́ ìsàlà tọ́jú ẹ̀dá kan léde léde nínú ẹ̀dá tọ́lọ̀ ńdá ẹ̀ ń bá pè é yẹn ẹgbẹ́ rẹ̀ lọ́lọ́ nǹkan àfẹ́rẹ́ ni ìyá ọlọ́run yóò bá padà nípa àfi tó wá tó kúrò láì ní mùsùlùmí tó sì kú lórí islam ẹ bá pé ẹ̀dá kanú ẹ̀dá ọlọ́run sọ́mọ̀ ló pè lọ́lọ́run ni o òòrùn ló pè lọ́lọ́run ni o òṣùpá ló pè lọ́lọ́run ni o àwọn àwọn ló pè lọ́lọ́run ni o igi ló pè lọ́lọ́run ni o odò ló pè lọ́lọ́run ni o èmi ló pè lọ́lọ́run ni o ìtọ́jú ọjẹ́ àlùjẹ́nu dàbí ọ̀lẹ́ka gbogbo tó yọ ọjẹ́ ẹ bá pé nǹkan míì lọ́lọ́run kò sí nínú ọgbà àwọn táwọn sọ̀rọ̀ wọn tí orí kẹtọ́ lọ́ èyí ẹ̀sìn lọ́wọ́ ọlọ́run àkùsọ lọ́wọ́ èmi àtẹ̀yìn tó lè jẹ́ pé kèfèrí ti ń bọ gígbọ̀ pẹ̀lú ọwọ́ lónìí ti ń bọ odò ti ń sin igi ti ń sinrin ti ń sin odò ẹni tó ń sin ejò ẹni tí ń sin màálù ọ̀la rẹ̀ ọlọ́run máa wọ ọ̀mà ọ̀la ò lè kú sínú ìsìláàmù tí ó sì sáà dáa ju èmi àtẹ̀yìn lọ tó yẹ kó mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dákẹ́ ẹ sáà máa ń sọ ntọ́lọ́ ń wí fún ẹnikẹ́ni mùsùlùmí àdìgẹ́fẹ̀rẹ̀ ntọ́lọ́ wí ẹni tí wọ́n bọ̀ wọ́n ẹ̀ lọ́wọ́ kò sí wàhálà ṣùgbọ́n lábọ̀ sọ làwọn èyí jẹ̀bi ọlọ́run lánàkìá náà pé ẹ bá àyàn gbé pọ̀ ẹ bá àyàn ṣiṣẹ́ pọ̀ ẹ jọ tajà pọ̀ ẹ ń wò ó ràn lórí kẹfẹ́ ní ṣiṣẹ́ ẹ ẹ sọ fún bọ́sẹ̀ kẹyìn ọ sọ tọ́lá ti lè gbọ́ tí ọba gbọ́ òun lòkùn sí ládùkìá náà èyí á sì máa báyàn sọ̀rọ̀ lórí tẹni tá a bá sọ̀rọ̀ nígbà tí epo ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí epo gún ọdún èyí tí a sọ fún lọ́dún tó ti pẹ́ kọjá yóò sì padà wá sẹ́yìn rẹ̀ yóò sì padà wá gbà kọ́dà tá a gan-an ló ti kó láyé yóò sì dẹni ọlọ́ọ̀ tiwa ni ká sọ gbogbo ẹ̀ ń bá ń sin nǹkan mìíràn yàtọ̀ sí Allah ọba tó dá gbogbo nǹkan pátápátá tí ọ̀dọ́ ayé àfi inú tó dé ìyànlá àdáta kẹ́nìkan kan kọ́ntribútì nǹkan sí dídá ẹ̀dá yàtọ̀ sóò nìkan láti mú orí jábẹ́ ẹsẹ̀ wa olódáwádá ẹnìkan kò ní ṣe àánú dídá rẹ̀ ẹ bá sin nǹkan mìíràn yàtọ̀ sọ́dọ̀ ọba yẹn kèfèrí ni tọ́lá kú pẹ̀lú ẹ̀nà gbére ní ọwọ́ gbogbo àyà mẹ́nu kọ́ lórí yẹn tọ́lá ìnà lẹ́dẹ̀ kọ́lu rabbuna Allah thumma istaqamu àwọn tó gbà pé Allah tó dá gbogbo nǹkan ló ní àwọn lọ́dọ̀ àwọn ní tọ́jú àwọn ló ní àwọn làwọn padà ọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà náà tán dúró sinsin síbi tọ́lọ́ ni wọ́n dúró sí fala khawfun alayhim wala hum yahzanun kò ní sí bẹ̀rù fún wa kò sì ní sí bàjẹ́ fún wa ìbẹ̀rù bíi tí wọ́n lọ òní sí ẹ̀yìn tí wọ́n fi lé òní dín kan bànújẹ́ ngbọ́ ọlọ́run tọ́lá rẹ̀ gá sọ yẹn tán la kẹtàlá ògbé ti àyà kẹrìnlá ògbé wá ìpèkéńdé ẹ̀sán ẹ̀ ń bá gbọ́ lọ́run lọ́lọ́run bó ṣe sọ nínú àyà ti fún sí láti ta kọ́kọ́ tú bó ṣe gbé wá bẹ́ẹ̀ ló padà gbé tiwọn náà wá ó láwọn máa ń nì tí wọ́n gbọ́ wọn lọ́wọ́ bá lọ́lọ́wọ́ bá wọn tí wọ́n dúró dédé síbi tó ní wọ́n dúró sí àwọn eléyìí ò ní lọ́ọ́ máa àlùjánnà ó ní gbogbo wọn àlùjáná yà á fi sẹ̀sán fún wa lórí àwọn nǹkan tán ṣe níṣẹ́ ìmọ̀ kánú yà á máa lò á fi sẹ̀sán tí wọ́n ṣe níṣẹ́ ó rẹ̀ pé àlùjáná ju sẹ́ wa lọ ṣùgbọ́n àṣe nǹkan kan ní ká tó débẹ̀ ẹni tí ọba ṣe oníwọ̀bẹ̀ lọ́fẹ̀ẹ́ nínú kéèyàn kírun lónìí kọjá kèfèrí tó ń sì kéèyàn sì yàtọ̀ sí Islam kó sì gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu ẹnikẹ́ni kó sì gbà lónìí kí wọ́n sì wẹ̀ sínú Islam lónìí kó n kẹ́ni otu sàádà ní dídá àsìkò tá a wáyé yọ̀nà dúró yóò sì dé balayi tẹ̀ kú ó ti ṣiṣẹ́ kan iṣẹ́ tó ṣe ní yimani ó ti nígbàgbọ́ nínú ọlọ́run kọ́lọ́run kan ló wọ́n mọ̀jọ́ sí fún tẹ́sí bá ti tó báwọn láyé ẹ̀sìn bẹ̀rẹ̀ nù làwọn afọ ní ìmọ̀ Islam ní oṣù pé ẹ bá wẹ̀ sínú Islam ní rọ́ọ̀sì tá a wáyé dápẹ́ náà wẹ̀ Ramadan làbá wa yóò fún oṣù Ramadan ọ̀rùnmá kọ̀ láàyò ni tó bó ti jẹun láàrin ó ti mọ̀ láàrin ṣùgbọ́n ẹnu ìgbà kọ́wọ́ ẹ̀sìn sáàmù tí ìdálẹ́ ọ̀nà òkú lóró pé ó ti di mùsùlùmí ńgbà bá ń sinú lò lóòótọ́ tó jẹun kò sí láwùjọ ni yọ sáwẹ̀ padà lọ́dọ̀ àwọn kan wà fáṣọ ni pé yọ sáwẹ̀ padà lọ́dọ̀ àwọn kan wà láwẹ̀ kankan tí ọ̀sán torí àwẹ̀ bẹ̀rẹ̀ nígbà táfàjà ni ò tí ì là ní táfàjà bá ti là táwẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn tájà ní ti ti là kọjá òun tó gba ìsìlámù so àgbò ní ọ̀rẹ́ kan sí lọ́rùn rẹ̀ tọ́ba gbà padà ọmọ ọ̀fẹ́ ọ̀fẹ́ gbà ní ìsìnbáàbò ni. àìmọ̀hẹ́mọ̀ ọ̀rọ̀ tí mo bá lọ ẹ wá fi sẹ́tì silence ọ̀rọ̀ tí mo ń bá lọ òní pé tẹ́nìkan bá gba ìsáàmù lásìkò tá a wà yìí tí mo dúró ìtọ̀ ń bọ̀ wájú òsì dé bá láyé jẹ ikú yọ wà lùjẹ́ náà torí pé o ti gbọ́ lọ́ngbọ́n tẹ́sí ń bá dé bá ni yóò ṣe é tí ló bá dé yóò kì táyà bá dé yóò gbà ṣùgbọ́n ọlọ́run yóò nípa láyé kọ̀pẹ́ tó gbàtà náà ló kú yóò mọ̀ lọ àlùjá náà ni. ìyẹn náà fàtó yẹ pé inú tíra Mukhtasar Sirat ar-Rasul Sheikh Muhammad bin Abdul Wahhab rahimahullah ta'ala wọn gbé ìtẹ̀ nìkan wá tó jẹ́ kèfèrí tọ́wọ̀ láàrin àwọn kèfèrí ẹlẹ́bọ Mẹ́kà tí wọ́n lọ bá Ànábì jagun ní Madina tá lọ fi sànni lójú ogun tóun náà ti ń bá mùsùlùmí já lọ́lọ́run ti gbé ìsáàmù sínú ẹ̀mí ẹ̀ orúkọ ẹni tó ṣahada ashadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu orúkọ ẹni tó ṣahada dípò ìdá tó ń lo orúkọ mùsùlùmí tẹ́lẹ̀ ìdá ẹ̀yẹ padà sọ́dọ̀ àwọn kèfèrí tán jọ wá wọ́n rí káwọn olóòtú ìdá kọ́ wọn kó ìdàbò náà wọ́n sì sábà. nígbà tí wọ́n ń sa àwọn òkú àwọn mùsùlùmí ńlẹ̀ lójú ogun wọ́n rókù rẹ̀ tó mi ń jáde lára nígbà tí wọ́n sẹ́wọ̀ ẹ̀yàn ta tó sẹ́wọ̀ òkúta wọ́n fi dà mísìkì wọ́n àrùn lára rẹ̀ àríwọ̀sára sọ fún pé ẹgbẹ́ ilé e ọmọ ìyá ayé nínú Islam ọ̀nà àwọn màlẹ́kà àwọn wẹ̀tá ní ẹ̀sìn àwọn fílọ́fì dà mísìkì sí lára ó gba Islam yóò wà lùjánà wàlámù yasjud lillahi sajatan qat kò fún ìkànnì fọlọ́sọ̀tún kàbáyé láyé yóò sì lọ àlùjá náà tó tẹ̀lé òde bá láyé tẹ̀ kú ọgbà ìsáàmù náà kọ̀ọ̀bẹ̀ sígbà náà lọ́wọ́. ẹ̀sán àwọn tó bá ní ìdúró sẹ́sẹ́ onílé ìkẹ́ ọlọ́run lálùkẹ́ yàmà tó ju tọ́lọ́hún tó ju tàṣẹ fọlọ́hún lọ níṣẹ́ ó ju ìgbàgbọ́ wa lọ ó ju ìrun wa lọ ó ju àwẹ̀ wa lọ ó ju hajj wa lọ ó ju múra lọ ètí ń bẹ lálùjẹ́ náà ju gbogbo sẹ́tẹ̀yàn ń ṣe lọ. ṣùgbọ́n bẹ́ẹ̀ pé ẹ̀sán lọ́wọ́ fẹ́ fi san pé ẹgbọ́n sí mi lẹ́nu ẹ̀yin èyí gbàǹkà báyìí eléyìí pọ̀ ọ̀pọ̀ ara nù tẹ̀mí tọ́ ọlọ́pọ̀ ọ̀rẹ́ lọ́lọ́run ọlọ́pọ̀ ọ̀rẹ́ lọ́lọ́run ètí mo fẹ́ ètí mo bọ̀ yín nù léèpẹ̀ nùzùlà mi ń bọ̀ fún rírọ̀ àlẹ́ ẹ̀bùn ni tó bìyọ́ndì iṣẹ́ tọ́mì yà ń ṣe ojúṣe tà ń ṣe lọ. eléyìí ni àyà kejì nínú àyà tọ́lọ́n tọ́lá rẹ̀ gá ti lo ọ̀rọ̀ al-istiqama nínú al-Qur'anul Karim ọlọ́run tọ́lá rẹ̀ gá nínú sọ́ọ̀tù jìn afa habibula ṣé o gbọ́dọ̀ bẹ́lọ́dọ̀ yìí ẹ̀sìn sọ́ọ̀tù jìn àyà sixteen sọ́ọ̀tù jìn òní sọ́ọ̀ àkejìléláàádọ́rin al-Qur'anul Karim Qur'an chapter seventy two àyà sixteen rẹ̀ àyà àyà kẹrìndínlógún sura kejìléláàádọ́rin àyà kẹrìndínlógún ọlọ́ọ̀tọ́lá rẹ̀ ga ọ̀sán ọmọ ayá yìí oore tí mo ṣe é fáwọn èèyàn nípa ayé lórí pé ní stekọ́mà ó ti ń sori ọ̀run lọ́nà méjì tá a ti kọ́kọ́ sọ yìí ṣùgbọ́n kó orí ayé tẹ́tẹ́ bá dúró ṣinṣin lórí ntọ́lọ́ ni ó dúró sí fọ́yà kú òǹbí ntọ́lọ́ ni ó yà kú òǹbẹ́ tọ́jàgò fún kí láàṣì fún níta yìí náà tó tó tó tàbí kìámà ọlọ́ọ̀bù lọ́nu sọ́tọ̀ jíìn àyà sixteen nígbà tó náà wípé sọsẹ. ọ̀yà bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنقتلهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا ọlọ́run tó máa rẹ̀ dá orí tí àwọn èèyàn bá lè dúró déédéé wà láwí tàkọ́rọ́ mú aláàtọ̀rí kọ́tì táwọn èèyàn bá dúró dé lójú ọ̀nà tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí ojú ọ̀nà wo ni ojú ọ̀nà ti bẹnu sọ́tò fàátì ojú ọ̀nà tí ń bẹ́ẹ̀ lọ́wọ́ súrà Kùránì ìtọ́pọ̀ rẹ pẹ́tẹ́ ojú ọ̀nà ìyọkùn so tí òwe méjì ojú ọ̀nà Islam orílẹ̀ tọ̀rẹ̀ kọ ẹ̀hìndínà sọ̀rọ̀kọ̀ ni mustaqim ìsìnkọ́mọ̀ tí wà lára yà wọ́n sọ̀rọ̀kọ̀ lẹ́dínà ni à ń ta àléhìn bọ́yọ̀rì mọ́tòbí àléhìn wọ́lá dọ́ọ̀lì tọ̀rẹ̀ lọ́wọ́ ń júwe nínú àwọn àyà kọ̀kọ́ nínú sọ́tìlà ní àm àyà one fifty three one fifty two one fifty three ojú ọ̀nà náà lójúwe wa anna hadha sirati mustaqima fattabi'uhu wa la tattabi'u subul. fàtàbí ọkọ̀ bí kú máa ń sọ bí mi. ذلكم وصاكم به لعلكم تذكرون تتقون لعلكم تتقون آية تصادر لعلكم تذكرون وقريتي mẹ́ta ni làálàkùn tá a kìlò láyà alákọ̀ọ́kọ́ kólítà aláwọ̀ àti máa ọmọ rọ́bùkún máa lẹ́kùn. الا تشكو بالله شيئا وبالوالدين احسانا عليه لنوني لعلكم تعقلون قليلا ولا تقربوا مال اليتيم الا بالتي احسن فهو يبلغ اشده واوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا الا وسعها واذا قلتم فعدلوا ولو كان ذا قربا wàbí ahadi láì àwòfó záàlìkún wà sọ́kún bí làálàkún tàbákẹ́rún àyà kejì nù. àyà náà kẹta torí pé àyà mẹ́ta lọ́nà ìlú gbogbo ọ̀rọ̀ ń wá. وأن هذا صراطي مستقيما فاتبعوه eléyìí ojú ẹ̀rẹ̀ ni ọlọ́run ọba dé nínú mustaqim ẹ̀sìn mìíràn Islam tó dúró déédéé ẹ̀sìn tí ń gbà nù ehdina sirata al-mustaqim ẹsẹ tá n bẹ lọ́wọ́ sí seventeen times daily inú ọ̀ràn yà yàtọ̀ sáwọn náà fílẹ̀ àtàtún fi kó ìbẹ̀rẹ̀ kọ́ fẹsẹ̀ wá nílẹ̀ sí ojú ọ̀nà ọ̀nà tó dúró nílẹ̀ ni ó fẹsẹ̀ wá nílẹ̀ sí lóde ayé àti di ọ̀nà mi ti sọ̀nà rí ọlọ́ sirata al-ladhina an'amta alayhim ojú ọ̀nà àwọn tó ń sèdẹ̀kọ̀ rẹ fún àwọn ọ̀nà àwọn tó sèdẹ̀kọ̀ àwọn ànábì rẹ àwọn tó ránṣẹ́ sáráyé pẹpẹlẹ sì sáwọn gbogbo wọn kò sí kèfèrí ẹlẹ́ṣẹ̀ míì kankan nínú wọn ẹ̀sìn sáwọn gbogbo ẹ̀sìn gbogbo wọn tọ́lọ́ sì gbé wá nù sọ́tò nìsa àyà sixty nine kùnà tàbí four bá sixty nine wà á yọ tẹ ilá ọ̀rọ̀ sùúlà fàwùlẹ́kà máa lèdínà ní amọ̀lọ́ àléhìn nínà nàbí yìínà wà sídìkìínà wà ṣùàdá wà sọ̀lẹ̀hìn wà hásùnà ọ̀lẹ́kà rọ̀fìkọ̀ ọlọ́run ti gbé wá mẹ́ẹ̀ àwọn tó ń ṣẹ̀jẹ̀ kò fún náà sọ fún pé kó fi aṣojú ọ̀nà wọn kó má jẹ́ àyíṣẹ́ mẹ́ ọlọ́run nínà nàbí yé àwọn tó tẹ̀lé àsùnwọ̀n ọlọ́ọ̀bà tó jíṣẹ́ wọn nínà nàbí yé wọn sì dèkè wọn máa bẹ pẹ̀lú àwọn tó jáwọn ànábì ọlọ́run àwọn tó gbọ́dọ̀ gbọ́ nígbàgbọ́ òdodo tí iyèméjì ọba gbàgbọ́ wọn tó Abubakar Siddiq já síwájú mẹ́ gbọ́dọ̀ ẹ̀mí ò ní mọ́ tẹnu mọ́ torí pé Abubakar Siddiq Siddiq kò yẹ sórúkọ rẹ̀ ìgbàgbọ́ tí iyèméjì ọba yẹn tó ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ lórí àná ìwọ̀sọ̀nà tí àdàbí torí ẹ̀ ń pè ní àsìndẹ́yẹ́kọ̀ àgọ́rọ̀ gbàgbé tọ́ba yọ àwọn ànábì ọlọ́run kúrò lórí gbogbo èèyàn tí ń bẹ láyé ẹni àkọ́tọ́kọ̀ wà lùjá náà Abubakar Siddiq ni lẹ́yìn gbogbo tí dáná bí ọlọ́run alayhi musalatu wassalam wa radiyallahu anhu wa shuhada àtàkùkù ogun ẹ̀sìn lójú ogun wa salihin àtàkùn jẹ́ nìyẹn ọlọ́run wa hasuna ulaika rafiqa kájà alábàání alábàágbé àwọn eléyìí lọ́dọ̀ àfọyàn ẹ tí ọ̀bà jẹ́ tí àbá dàpọ̀ pẹ̀lú nǹkan náà mẹ́rẹ̀ẹ̀rin o tó ti ṣe ayé wa inú nẹ́ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ti júwe ọ̀rọ̀ tó la ìjọba sọ pé táwọn èèyàn bá lè dúró déédéé aláǹtọ̀rẹ́ kọ́tì wọ́n padà sínú sọ́tòlù jíìmù láti sàlàyé tọ̀rí kọ́ ló mímu lọ sínú ọ̀nà mẹ́ta sọ́tòlù fàtíà èdè náà sọ̀rọ̀ tó mùsùlùmí ló máa dé bẹ́ẹ̀ ló máa dé sọ́ọ̀tù náà ní àm ayé one fifty one one fifty two ló máa dé bẹ́ẹ̀ ló máa dé sọ́ọ̀tù ní sáà Quran chapter four ayé sixty nine láti júwe ìtọ̀rí kọ̀ọ̀tọ̀ lọ́wọ́ nínú sọ́ọ̀tù jíìnì ló ga dé bẹ́ẹ̀ so gbogbo eléyìí ló fi ń sọ̀rọ̀ lórí ayé àtàkpadà sí ni àfọwọ́ àtúnkẹ́fà ọlọ́run wàhálà wíṣítà kọ́ mú àlá tọ̀rí kọ́ wàhálà wíṣítà kọ́ mú àlá tọ̀rí kọ́ táwọn ìbáraẹdúró déédéé ni ìdúró ṣinṣin káwọn sọ̀rọ̀ ẹ̀rọ náà ìwọ̀n lọ́wọ́ tó gbé wá o táyì bá dúró déédéé ní ká dúró ṣinṣin sójú ọ̀nà ọ̀nà tí mo sọ wọn pé kí wọ́n dúró sí. kí lọ́wọ́ tẹ̀lé. la àkọ́ iná máa gbọ́dọ̀ kọ́. gbogbo tí jẹ́sẹ̀ ní ayé ọ̀run ní sí fún gbogbo tí ó wù dáadé ló ìbìlẹ̀ ayé òmìnir sábàbí ẹ̀ musa bíbù lọ́lọ́ òmìnir tá a bá ti fi sómi kalẹ̀ sórí ilé ayé à ń bàtà tì yóò rán oògùn kan jáde nǹkan ọmọ ní àgbà ni pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run yóò máa sọ ni ṣùgbọ́n kó ti pé yóò gbò yóò ṣe é jẹ yóò pa òòrùn nípa lórí ẹ̀ àtàtẹ́gùn méjèèjì contribute sí ni ọlọ́run ti dá nǹkan tí gbogbo kan fún wa ní perfection ọsàn ni o ìbẹ́pẹ ni o ọ̀gẹ̀dẹ̀ ni o gbogbo tó rí bá mango ni o tán bá so bó ti wò tóbi tó tọrọ dí ọba ká sí kò ní dán kọ́lá kò ní máa gbà òòrùn nípa tí ó kọ àtàtẹ́gùn lórí ẹ̀ ṣùgbọ́n mí ìpìlẹ̀ gángan lọ́wọ́ fi gbé omi wá mọ́ àánú gọ́dà kọ́ ẹ̀tọ́ jẹ́ ìpìlẹ̀ fún ìṣẹ̀lẹ̀ èèyàn kọ́lá tẹ lórí ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀rọ ti jọmọ ẹ̀dẹ́ ènìyàn omi ní contribution sí dá wa bá a tẹ̀ mọ́ gbogbo àwọn náà pé omi tọ́ dà wá omi ni admonish omi lọ́gbọ́lọ́gbọ́ ni ṣùgbọ́n kí ìjọba wa gá ádámù fún ẹ̀ jẹ́ pé àtọ́ mi ní. ìtumọ̀ ẹ̀ ní àyà tòtọ́ jìbà ẹ ń bá dúró lórí àwọn tó bá dúró lé sójú ọ̀nà tó bá wọ́n dúró sí èyí ṣe ṣèmí rọrùn fún wọn. bọ́lọ̀ tí a sọ ṣèmí rọrùn ta yé ìtàn ó lè ná tìǹà ń fi yè gbogbo tá bá ṣe fún yín láyé wà láàyè àfihàn yín ò o ẹ ṣe ń ta afẹ́ abẹ́ ẹ̀ ṣe ń ta afẹ́ ẹ lòsibítà afẹ́ abẹ́ ẹ̀ ní lòsibítà afẹ́ ìdánwò tó ní lọ́tọ̀dọ̀ wa tọba kẹ́yìn tí yẹn gbólówó tó di president tó di governor tó di senator tó di ọmọlẹ́bù tó di chairman tó di business tycoon tó di engineer tó di magnate business magnate tó di computer literate computer guru computer guru torí guru náà máa ń lò fún àwọn ní computer tọ́ba ti mọ̀ gán àwọn ní computer guru gbogbo tẹ rí ẹ pé gbogbo tá a ṣe fún yàn àfi ń dán wò tí ìdórí yìí mà kákọ̀ nǹkan yé ni. àfi wa wò ni á lò síbi tó ń fẹ́ àbá ní lò. ọsàn ni o ìbẹ́pẹ ni o ọ̀gẹ̀dẹ̀ ni o gbogbo tó rí bá máńgò ni tó bá so bó ti wọ́n tóbi tó tó rọ̀ dí ọ̀bá sí kò ní dán kọ́lá kò ní máa bá òòrùn nípa tí ó ètò jẹ́ ìpìlẹ̀ fún ìsẹ̀mí èèyàn kọ́dà tó dọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn gbogbo ti bẹ̀lẹ̀ gbogbo ẹ̀hún ti dọ́dọ̀ ẹ̀dẹ́ èèyàn omi ní contribution sí dá wa bá a tẹ̀ mọ́ gbogbo àwọn náà mọ̀ pé omi tó dà wá omi ni admanish omi lọ́gbọ́lọ́gbọ́ ni ṣùgbọ́n kí lè bàbá wa gá ádámù fún rẹ̀ jẹ́ pé a tó omi ní. ìtumọ̀ ẹ̀ ní àyà tó tọ́ jí bá ẹ bá dúró dé ní àwọn tó bá dúró dé sí pẹ́ẹ́nà tó bá bọ́lọ̀ tí a sọ̀rọ̀ sẹ̀mí ìrọ̀rùn ta yé ìtàn ó lè nà tí ń fi yìí gbogbo tá a bá ṣe fún iláyé wà láàyè àfihàn yóò ní o ẹ ẹ sì ń ta afẹ́ abẹ́ ẹ sì ń ta afẹ́ ẹ ẹ lùsìbí ta afẹ́ abẹ́ ẹ ní lùsìbí ta afẹ́ ìdánwò tó ní lọ́tọ̀dọ̀ wa tọ́ba kẹ́yìn tí ẹ gbólówó tó di pírẹsidẹ́ǹtì tó di gọ́vnà tó di sẹ́nétọ̀ tó di ọ̀gbẹ́nìbù tó di chairman tó di business tycoon tó di engineer tó di magnate business magnate tó di computer literate kọ̀mpútà guru kọ̀mpútà guru torí guru náà máa ń lò fún àwọn oníkọ̀mpútà tọ́ba sì mọ̀ gán àwọn ní kọ̀mpútà guru gbogbo tẹ́ rí ẹ pè gbogbo tá a ṣe fún yàn àfi ń dán wò ni tí ìdórí yìí mà kákọ̀ nǹkan kó yé ni àfi ń dán wà wò ni á lò síbi tó ń fẹ́ àbá ní lò. tọ́ba sẹ́yìn ń tẹ́lá tẹ̀wọ̀n ìyá gbogbo ìlà òfìdẹ́yẹ̀ wò ni yóò ṣe sùúrù àbí òní ṣe sùúrù yóò pè é tẹ́lẹ̀ lọ́rọ̀ àbí òdòtọ́rọ̀ ìdánwò ni tèè lórí àìsàn tèè lórí àlàáfíà tèè lórí ẹ̀mí gígùn tèè lórí ẹ̀mí tó kúrú gbogbo ẹ̀ pátá lè nọ́ọ̀tì náà ń fi yìí ni àfi ń dáyàwó ni. owó tó o mọ ọmọ ọlọ́run nìkan lọ́lọ́run lásìkò tó wà yẹn ní àbí ọ̀sẹ̀ ìjọ sọ́dọ̀ nǹkan mi tọ́sẹ̀ ìjọ sí nǹkan mi ìyá ni nígbà tí yẹn kó nu ìsáàmù tó di káfíìrì ó kò nínú abọ́ tá a fi ń dáná ọwọ́ abọ́ sójú àrò gangan nù ó kò nu fa ipá bọ́ sínú fáyà <laughs> òun ní kéde lẹ́sìn mi torí tá a nígbà gbére ní nílẹ̀ lójú ọ̀nà mi yàtọ̀ sí Islam inna alladhina kafaru min ahlil kitabi wal mushrikina fi nari jahannama khalidina fiha ulaika hum sharrul bariyya lábẹ́ yàkúrú nínú Quran chapter ninety eight verse six. ọlọ́kùnrin àìdáṣà jẹ́ àlùjá ńlá onídẹ́kùn onígbàdàn obìnrin tí ò ní nira nú ó ṣe ó ṣe àdéhùn rẹ̀ fáwọn tó bá jẹ́ mùsùlùmí àwọn tó bá dúró sẹ̀sẹ̀ tó dúró dédé sì tọ́lọ̀ ní ojú ó sí. ó wá tún ṣe àdéhùn sẹ̀mí ayé rọrùn pé ẹ̀ kọ̀ọ̀kan rí rọrùn àwọn àfáà ọlọ́nkọ́ bá asan ọlẹ́ sáré wọ́n ní bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ yìí púpọ̀ wọ́n lẹ́yìn bá jẹ́ mustaqima ẹ̀ bá dúró déédéé tọ́ba ní nǹkan díẹ̀ táwọn kan sì ní tọ́pọ̀ ẹni tó dúró déédéé òun yóò gbádùn tí ń bẹ lọ́wọ́ ẹ̀ yóò dàbẹ̀ pé ló ní tọ́pọ̀ òun yóò ní fọkànbalẹ̀ òun yóò ní sinmi òun yóò dá fọkàntẹ̀ òun látúbọ̀tán rẹ̀ ọ̀ dá òun yóò rẹ̀ ọ̀ kalẹ̀ yóò tún mọ́júmọ́ àwọn tí wọn ò ní ìbọn náà dúró déédéé wọn ò ní tọpẹ bá àwọn máa sáyé bí ẹni tí ò ní kankan torí inú pákáleke ni wọn máa sẹ nínú wàhálà nínú àìnífọkànbalẹ̀ nínú àìnísẹmí ni nínú ìdààmú ni wọn sẹmí lé lórí torí pé ntí jẹkẹyìn onísẹmí kò sí lọ́dọ̀ wọn ìgbàgbọ́ náà láti dúró tọ́lọ́ ni nígbà tó sẹ́rọ̀ wọn máa dààmú ni lọ́wọ́ tẹ́tẹ́ ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n rí rich gan-an yorùbá náà richness tẹ́tẹ́ wọ́n rọrọ̀ tẹ́tẹ́ wọ́n rọrọ̀ làwọn fẹ́ sọ tẹ́lẹ̀ lè gbó àwọn babaláwo igbó olóògùn lẹ́ẹ̀mọ́ bá wọn wíkẹ́ǹtì wọ́n rẹ̀ nísìnyí wọ́n fẹ́ sọ owó yẹn mọ́lẹ̀ wọ́n fẹ́ sọ ẹ̀mí wọn mọ́lẹ̀ wọ́n fẹ́ sọ dúkìá mọ́lẹ̀ ẹni tí a lọ bá òní kẹkẹ bèrè pé ni ó sọ tìyín mọ́lẹ̀ tó o bá lè sọ nǹkan báyẹn kókó sọ sọ́dọ̀ rẹ̀ sọ́dọ̀ yìí tàbá ti mọ́ lọ́ọ̀ ìdánwò rẹ̀ ọkọ̀ ọlọ́run tọ́lá àríga àfa wa habibula ẹsẹ suratul wood. aya one and twelve suratul Hud suratul Hud ní Quran chapter eleven verse one and twelve rẹ eh, sura kọkànlá aya ọgọ́rùn olè méjìlá ọlọ́kọ̀ọ́ra ẹ̀ka tó sọ̀rọ̀ istiqama lọ́nàrà lọ́nàrà suratul wood. aya one and twelve ọlọ́run gbé wa lọ́nà ara tóun náà wà bùkátà sí àlàyé nípa kéèyàn jẹ́ mustaqima ọ̀yà olóyè. أعوذ بالله من الشيطان الرجيم فاستقم كما أمرت ومن تعب معك ولا تكفر إنه بما تعملون بصير ọlọ́run tó dáa ìdáhùn sọ fún àdébíyà Muhammad sallallahu alayhi wa sallam. kọ́sítàkìm kan. ẹni tí ń sọ fún yìí òun lọ dá gbogbo ọdún ọ̀rẹ́ ìsìnkọ́mà. tọ́lọ̀ máa ń sọ fún ẹni tó jẹ́ mùsàkìmù àṣàbí ìsìnkọ́mà tán tí ìsìnkọ́mà yẹn tuntun gbé ẹ̀dá lọ. tọ́lọ̀ máa ń pa á náà ṣe é pé ṣèkìlì ẹ̀jẹ̀ pé yín ṣe gbogbo èèyàn lọ yóò máa júwe bí nǹkan yẹn ṣe tóbi tó lọ́dọ̀ ẹ̀ bó ṣe pàṣẹ kákìrún bẹ́ẹ̀ ló pàṣẹ ká ní ìsìnkọ́mọ̀ bó ṣe pàṣẹ ká gbà rẹ̀ bẹ́ẹ̀ ló pàṣẹ ká ní ìsìnkọ́mọ̀ bó ṣe pàṣẹ ká lọ hajj ká yọ zaka bẹ́ẹ̀ ló pàṣẹ ìsìnkọ́mọ̀ fastaqim kama omerti ìrí àníbi Muhammad ọ̀sọ̀là àti gbogbo aráyé sàṣẹ tí wọ́n bá pa àṣẹ ló kárí gbogbo èèyàn àtẹnití ọba gbọlọgbọlọkù àyàfìgbà tọrọ bá tó sọ kó ara ń tọ sọ fún un ìwọ nìkan mọ̀ ń bá rí ọ̀rọ̀ yóò kẹ́ lómi o ọ̀la tó yọ ọ́ mbẹ́ bí ìgbà ìpìlẹ̀ ya ayyuha al-muzammil qum al-layla illa qalila àdéhùn sani muzammilu ìròyìn ní fún pẹ́ẹ́ntọ́ dasọ́ borí nígbà tó ní màlíkà jìbìrì alẹ́ sàn tó sáré wọlé ọ̀nà zámi lóní zámi lóní ẹ dá sọ́bù ẹ dá sọ́bù mi wọ́n dá sọ́bù lórí mẹ́lẹ̀ ọlọ́run bá fi ọ̀hún bá fi jẹ́wọ́ ńlá ìbáraẹninájú ńbá fi nájú ntòsí ń jò ní yẹ àyọ ẹ̀mùsàmì ọ̀hún dá sọ́bù orí ni ìwé ìṣẹ́ tí ọ̀dà sọ́bù orí ìwọ́ ọmọ ọ̀dọ́ pèèyàn káàkiri ayé ni kọ́mi lẹ́yìn dáadáa kọ́ni ìlà dídé lóòrọ̀ ọmọ sinẹ́fìlà fún mi o díẹ̀ ní òru ni wọ́n máa fi sùn òun nìkan ní bá wí lọ́wọ́ òun nìkan ní muzammilu. ṣùgbọ́n mo ní ayé àparí ẹ̀ twenty one chapter seventy three tòdí ayé àparí onídàrọ̀ bákẹ́ yẹ ádámù ànákàtà mi ń fáyì lẹ́yìn wà ní sọ̀rùn wà fúru fàwọn wà tán ọkọ àwọn àlọ́mọlẹ́yìn rẹ̀ sí. wallahu yuqaddiru al-layla wan-nahar. ọkọ àwọn àlọ́mọlẹ́yìn rẹ̀ kù sí. ó ní èmi ọlọ́ọ̀ba tí mo nìrí àríwá ọ̀sán àti gbogbo aráyé mo ti rí ọba yìí pé òun ṣe náfìlà ògùn tí mo ní ọmọ àṣẹ àtàwọn katọ́ gbẹ̀mí ọlọ́ọ̀ba gbọ́ta ń bẹ pẹ̀lú rẹ̀ o ti kó òrùlé mi kan o ti bí a èmi àtẹ̀yẹ́ ò máa lóru lára ìsìnkọ́ ọ̀nà wa ọdún kádìdé lóru kí ni òótọ́ mọ́ kàlùmọ́ jáde òótọ́ là pàṣẹ náà fi là kọ́dà bí òjúra ká méjì lọ. àwọn ká sọ látàlẹ́ dàárọ̀ àgbo tá a lọ fáwọn tí ń sọ látàlẹ́ dàárọ̀ tẹ́gbẹ́ ìmú àṣùbà nìkan ni wọ́n ń jí kí wọ́n ò sọ lẹ́fẹ̀ẹ́ àkàkẹ́ lóru kọ́dà kò sẹ́lá ká méjì wọ́n ò sẹ́lá gbó mùsítàtẹ́mù ìsìnkọ́mọ̀ sọ̀fọ̀ àbáṣe kìyàmù lé ìsìnkọ́mọ̀ sọ̀fọ̀ àbáṣe làwọn àkùrọ̀ àdìtàbàtì wọn kìyàmù lọ́kọ̀ọ́ táyì mọ̀ ké tàbí akọ̀rọ̀ tàbí akúrẹ́ ìmọ̀ alihamudulilayi akúrò lè tọ́jú tọ́jú ìmùdá yìí ni àwọn amọ̀nù àti jẹ́ ìtọ́tọ̀ sí lọ́dọ̀ ọlọ́run kọjá àwọn tí ọ̀wọ́n kankan o kọ́ wọn pé àsìgbà ìmọ̀ yìí ṣẹ́ ẹ jẹun wa gomi tó lásìkò díẹ̀ lánìí. ọlọ́run tọ́lá yẹn ga ó ní pàtàkì kàmá òmìnirìtì ilé àdúrà ọ̀sọ̀là wọ́n ní nígbà ìwòsàn kọ́ ọ́nàṣẹ kẹ́wù tẹ̀lé. wàá máa ń ta àbàmà á. kì í sọ̀rọ̀ nìkan gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ kó wọ́n padà sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú rẹ làwọn yóò dùn déédéé fíìmù amúrinú fàstákè kàmọ́ra òmìnira wàmọ́ ń ta bàmáàkì gbogbo ẹ gbogbo ẹ máa kó wọn padà ọlọ́ọ̀lọ́ọ̀ wà máa ń tàbí máa nà rẹ́jà ìlàlà. alẹ́dínlẹ́ kò fún ẹ̀bẹ̀ rújọ́ ìlàlà subhanahu wa ta'ala lẹ́wọ̀n kìyàmà. àwọn tó kọ́ káwọn padà sọ́dọ̀ rẹ̀ àwọn náà ó dùn ó déédéé wọn ò ní jẹ́ òjẹ́ ńlẹ̀ òjẹ́ ńlẹ̀ égún gbogbo èdè òjijẹ ní abada ntọ́nà bá ní ajẹ nìkan láàjẹ ntọ́ ní amọ̀ nìkan láàmú ntọ́ bá ní amọ̀ jẹ tọ́ ní amọ̀ mọ̀ àdédé yẹ ntìjẹsẹ̀ kọ́mẹ́nu nítorí àṣẹ láṣẹ tó adá máa ṣe àfilẹ̀ nbí fífilẹ̀ tó ní àmọ̀ṣe nǹkan lórí sí wa wàhálà ìbẹ̀lẹ̀ mi gbígun wa ibẹ̀ làlàáfíà wa ibẹ̀ lọ́rọ̀ wa ibẹ̀ nìsinmi wa ibẹ̀ nígbàdùn wa ibi kéèyàn ṣe fẹlẹ̀ ní gbogbo orí wa experiment ti establish tẹ́jìrìbà ti fìlẹ̀ lẹ̀ wa gbogbo ògbà téèyàn bá ní ìsìnkọ́rọ̀ ìdààmú rẹ̀ á máa pọ̀ yọmọ dààmú ká ní ilé àfà ilé pásítọ̀ ilé babaláwo ilé olóògùn àwọn ìyá àwọn ìyá òṣòlùngà àbí iṣẹ́ bọ́ọ̀lù àbí wọn ṣe máa ń gbé náà nù ìdààmú ni orí ìdààmú ni yẹn ó kù sí. tẹ́lá tó bá wà tó ṣe lọ́wọ́ tó sì bá mi tó bá òun kó ṣe dúró ìsinmi dé wà láàyè ìfọkànbalẹ̀ dé ìgbádùn dé ìkẹrẹ̀ dé káàpẹ̀ kọ́ dání lóhùn dé káwọ́ akárí dé kábẹ́rẹ̀ kó fún ní dé ibi kéèyàn mọ̀ nìkan sóyè kéèyàn sì dúró sí gbogbo nǹkan ní mẹ́mẹ́ kò sẹ́ni kankan tó lè mọ àfẹnbádẹ́wò ẹ tó lè mọ ọ̀rọ̀ ẹnu ò lè gbé ká kò lè gbé jáde kò lè júwèé bó ṣe rí àfẹnbá ẹ̀sipẹ̀rímẹ̀ntì ẹ̀ ẹ̀sipẹ̀rímẹ̀ntì ẹ̀wọ̀ ẹ̀dẹ́wò ẹ̀ẹ́rì ìṣèlè yọ ọmọ sàbáǹ wo tẹ̀ kọjá rí. fastaqi kama omet wà máa ń bá bàmà ọ̀yà olóye. wàlá tàtúkọ. wàlá tàtúkọ àtọ̀kọ̀yà mọ́kànjá àlà mọ́kànjá àlà kìlọ́dé tó gbé gbòòrò yẹn wá síbẹ̀ yóò yọ adáadáa ní sìrì tó ìgbé wá pẹ̀lú ọ̀rọ̀ táwọn aṣíwájú wa ọlọ́mọba akẹ́kọ̀ọ́ gbó wọn tí wọ́n sọ lórí kírísítì kọ́ ọ́ mà wàhálà tàtàkọ́ ibùdó kọ́yọ̀ tẹ̀wùsíyà rọ̀ ìmọ̀lọ́tà lánàá tí làwọn ti níwájú mi mọ̀ dájú sọ àlèké bọ́ọ̀lù tù rẹ̀ ọdún rẹ̀ ninety àti ninety one wọ́n ṣàlàyé rẹ̀ díẹ̀ àtọkùnyà tá a gbẹ́tò bíyà mùjáwá sọ́tún hajj nìyẹn bẹ́ẹ̀ ìkọjá inú àlà tọ́jú ó pèsè fún ìsìnkọ́ọ́mà ètò yẹ ìsìnkọ́ọ́mà ni pé ntọ́ ni ó ṣe ni ó ṣe ìyọ́n ní káwọn ọ̀bọ ni kí wọ́n bọ̀ ìyọ́n ní odó kò sí ní kò odó kò sí ibi tí wọ́n bá ní kọ́ ọ lọ ní kọ́ ọ lọ tí wọ́n bá ní kọ́ ọ lọ ojú ìgbòho pàṣẹ mọ́jọ owó rẹ̀ lámúnibó ẹ̀ńtá lórí ojú èrò pa tábà lámúnibó o ti kọjá àlà wàlá tatọ́gọ́ o ti kọjá àlà ẹ̀ńtá lórí ojú èrò pa tó dé bi lójú àdínní mẹ́wọ́ ojú èrò pa wá sí o òun tó àwọn ti sọ ọ́ dẹ́yìn bẹ́rẹ́ nù kò sọ ọ́ nù àdínkù nù kò ní rí nta sọ yìí lórí lọ́dọ̀ ọlọ́ ìfẹ́ bá kéèyàn ó sì ní kó ṣe ìsìnkọ́ mọ́nu nítorí káfílẹ̀ ní káfílẹ̀ èsì kọ́ ọmọ nìyẹn wọ́n là tàtúntò ọ̀ ẹ má kọjá àlà o kéèyàn kọjá àlà kákíráká mẹ́fà ni wọ́n ti ní ákí mẹ́rin kákíráká méjì ni wọ́n ti ní ákí mẹ́rin ìdínkù àtàlékúnnù ọlọ́run nígbà kínní kò nígbà kejì ìkọjá àlà kò nígbà ìsọdẹ̀ngbẹ̀rẹ̀ ìsàdínkù rẹ̀ kò nígbà àbíkásẹ̀ tó yára ṣe gẹ́rẹ́ mọ̀gẹ́rẹ́ yà á kárí ètò bá túlẹ̀ tó ń bẹ fásitì láyé ètò lẹ̀ ṣiṣẹ́ tó àti fúri kà máa ṣe ń sọ ètò ti dè ní òde sí láàlú sí agbọ̀dọ̀ kọjá yìí. ọ̀ya. ìnáwó bí máa ta màlú ní bàṣí. dájọ́jọ́ ọlọ́ọ̀ba bàṣí ó ń bí máa ta àmàlú ìnáwó bí máa ta àmàlú ní bàṣí ọba tí ń rí gbogbo tẹ̀ ń ṣe o ọba olùrí gbogbo tẹ̀dá ń ṣe níṣẹ́ òní Allah subhanahu wa ta'ala ìyẹn ní àwọn sọ fún mi àtẹ̀yìn wípé ìsìnkọ́ọ̀mà inú sẹ̀mí ayé ọmọ èdè ènìyàn nǹkan pàtàkì ni ẹ̀mí ni fún ara tá a bá yọ kó bí aládòkù tá a bá yẹ kó nu ẹ̀sìn ẹ̀sìn tá a sì dòkú ẹ̀sìn kò tí ń jẹ́ ìsìnkọ́ọ̀mà òun láti gbọ́ nínú àwọn àyà Al-Qur'an àwa lọ sọ́dọ̀ àwọn aṣíwájú wa lórí àwọn nǹkan tí wọ́n sọ lórí istiqama Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wọ́n bi léèrè kí ni jẹ́ istiqama ọdọ àpàlà pé al-istiqama alla tushka billahi shay'a ni pé má dọ̀rọ̀ wọn kankan pọ̀ mọ́ náà wọ́n bá pápá ṣègbè fàlà jìnnà sí i gbọ́dọ̀ orogún kankan pọ̀ mọ́ ọlọ́run ọba tó tọ́ sí pé àtàwáhídùl khalis òní ń sọ̀rọ̀ rẹ̀ ìmọ̀lọ́ nìkan oṣù lọ́lọ́ ìjọsìn fún nìkan oṣù láìsí nǹkan míì mọ́ a nígbà nǹkan míì bọ́ mọ́ a sì ní sin nǹkan míì mọ́. nǹkan àti ń sọ yìí ó ti kó sínú gbogbo bí tí a ti ń jì tá à ń lẹ́ Yorùbá ó ti kó sábẹ́ rẹ̀ lẹ́ Yorùbá àwọn èèyàn máa kírun tẹ́tí kírun yóò sì ní délé ìjọsìn míì mà fọ́lọ́ sùmọ́tò akéde bíi tàti wọ́n fìdí rẹ mi pé a fẹ́ pè fún bùkátà ẹni a fẹ́ sáàdì fún ti ń dẹ́rù bá ní ti ń paniláyà yóò àdìpé ń pè nǹkan míì bí kò máa ń pè àlùjánu yá rọkọ yá ìlú yá rọkọ yá ìlú àwọn tí wọ́n ń ka fọ́sùlà sí kó yà sí wa ti rọkàn báyìí tán kọjọ ta ló dun náà ti àwọn orúkọ ti ń bẹ́ẹ̀ náà yà orúkọ yà ìlú yà ṣàdà bá bílù àbí nǹkan yà ṣàdà bá bílù tani jẹ́ orúkọ yà ìlú tani jẹ́ ṣàdà ṣàdà bá bílù àbí nǹkan ẹ́ alibakọ alibakọ lisu bàtọ lisu tani atúndínlẹ́yìn bàtọ lisu fún sadada babila sadada babila tani jẹ bẹ ariba bibila ariba bila tani jẹ bẹ ẹyẹ kẹ n sọ kí ni ka fún wa mo ní tíra kan tó sì ń baba ẹ dákun jẹ ní ba bá wọn wa nínú láìlọ́n tí mi wájú ọkọ yìí tíra kẹ tó tóbi kan báyìí wà ń bẹ náà yìí gbogbo ti jẹ asmaul lail husna àwọn orúkọ náà tí gbogbo ìdúrúkọ rẹ orúkọ dáadáa ẹ ní rí kanú ẹ tọjọ gbogbo bá a kálẹ̀ lórúkọ yìí ó bá wà àbùdá nínú gbogbo orúkọ yẹn ìdílé ní ìyẹn ní kọ́ máa gbé àbùdá nínú gbogbo kọ̀ọ̀rọ̀ ẹ ń bá ti ń pè àbùdá nù kọ̀dọ̀ àṣàkà má àlọ́ yàgò ìrọ̀ ó ti ń do orúkọ mọ́ náà etí ìsọdọ̀ ti ń dàpọ̀ mọ́ náà pé ọlọ́ọ̀ni tí ó bí àbùkátà ohun tí ó yọ ọ̀run sọ̀rọ̀ tí a náà lè lillahi al-asmaul husna fad'uhu biha orúkọ tí a mọ̀ ọlọ́run ló ní àwọn orúkọ tó rẹwà ni orúkọ rẹ̀ ni ẹ máa fi pè é torí pé gangan fúnra rẹ̀ lọ́nà tó pọ̀ náà Kùránì tí kàmú kàbí méjì wà nù ẹ̀ ọlọ́ni ọgọ́ ọ̀run nínú sọ́tò lè sara sura sura seventeen sura kẹtàdínlógún kurani ayẹwo ọ̀rẹ́ and ten kuran chapter seventeen verse one and ten sura kẹtàdínlógún ayẹ ọgọ́rùn lé mẹ́wàá ọlọ́ni kúrẹ́ ọgọ́ ọlọ́ha àwọn ọgọ́ ọlọ́hàmánà kí ló ń tẹ̀lé ntàdéwò ilé àdúgbò ọ̀sán sọ fún wọn wípé ọjọ́ òwúwa tẹ̀ bá ń wá bùkátà tẹ̀ bí yá ọlọ́run ọlọ́run èyí kankan payé láyà ẹ̀fẹ́ kọ́ ló sọ yìí sọ́kọ́ pé mo ní o bí allah erédé allah sọ pé ya allahu ya allahu ya allah ntẹ̀ tọ́lọ́dọ̀ rẹ̀ wí tẹ̀lé ntẹ̀ ẹ̀fẹ́ gbé fún rẹ̀ sọ ìtẹ́fẹ́ kọ́ sọ ní ẹ̀ sọ. ẹ wọ́n pé ya rahman ya rahman ya rahman ìtẹ́fẹ́ kọ́ ṣe fún yín. ẹ wọ́n ṣe àgbàfẹ́rọ̀ wọ́n ṣe ànáìmà wọ́n ṣe àfọ́dé ọba tó gbáyé pọ̀ níkẹ́ lórí ládùúkìá olùkẹ́kẹ́ arahman alamul quran khalaqal insana alamahul bayan bẹ̀rẹ̀ sọ́tọ̀ rahmanu sura fifty five one to four rahmanu rẹ̀ ti bẹ̀rù ọ̀yẹ̀sọ̀ tẹ́fẹ́ fún mi ntẹ̀lẹ́ kó ṣe fún yín. ẹ sọ pé yá hayu yá qayyum yá hayu yá qayyum ọba sẹ́ni gbére táyìsí ọ̀sán bíbẹ̀rẹ̀ táyìsí òní gbé bíbẹ̀rẹ̀ al-qayyum yá hayu yá qayyum ọba ti ń dáadáa ní gbogbo sọ́tàfẹ́ àti bẹ́ẹ̀ mú ẹ̀ tí ó wà lọ́wọ́ ẹni kẹ́ni inú tó tóbi jù tó yẹ fi gba nǹkan lọ́dọ̀ ní Yahya ọkọ̀ yìí wá làbẹ̀sán náà fi máa ń lò pọ̀ á ní Yahya ọkọ̀ ti ká àsìtàgé yìí ni màá lò sáà ni obìnrin tẹ fẹ́ dọ̀ ni ẹ ṣáájú kò ní tẹ́ fẹ́ tó bá ṣáájú wa kò yá inú kò sí lórí ọlọ́ kì í sorúkọ èèyàn àyẹ̀kọ́ ìgbà àbíyàn náà ni kò sí lórúkọ màlẹ́kà àwọn ẹ̀ka tàbí orúkọ ti oníyí òkà àwọn jìbìrìlù àwọn mẹ̀kàílù àwọn ìsọ̀àfílù àwọn mọ́lákùlùmọ́tì àwọn mọ́lákùlùmọ́tì àwọn ọ̀hún sínú mọ́lákùlùmọ́tì kò dárúkọ mẹ́nu Kùránì orúkọ àwọn mọ̀lẹ́ká. kò sí ọkọ̀ yẹn lù bẹ́ẹ̀ kò sí sadabila bi aba sadabila kò sí mọ́ ẹ̀ orúkọ àlùjànnú ni àlùjànnú wal insu wal jinnu yamutun àtìyàtà lẹ́nu kan lọ́dọ̀ ìwé òkú kí wọ́n ti tẹ́lẹ̀ máa ń gbé etí òsì tí ọ̀lágbára ọ̀lẹ́ àwọn ìran àlùjànnú lójú tàwa tọ́lọ̀ òṣòro ní mọ́nì tọ́pọ̀ fún tí ó sì kẹ́ kíṣẹ́ rí wọ́n pọ̀ kọ́rọ̀ gbogbo nǹkan fún ní tí wọ́n ti ń lágbára lọ́dọ̀ àníbí sùlùmá àlẹ́ ìsà àwọn ọ̀lágbára gangan. ẹ bá bí àníbí sùlùmá máa ń sun wọn mẹ́rẹ̀ tí ó ṣe tí ó sun wọn lẹ́wọ̀n lọ́wọ́ àtẹsẹ̀ tí ó sun wọn mọ́gi àbí òsèlú kùránì níbẹ̀ nù kùránì ọmọ ẹnu sọ́ọ̀tù sọ́ọ̀tù ọmọ ẹnu sọ́ọ̀tù náà ọ̀rọ̀ iṣẹ́ ọ̀tún sábà ìmọ̀ ìmọ̀ anáwá yóò lọ́ máa rògbò ọ̀hún ọ̀rọ̀ tí òkú lẹ́yìn ètò bá wú ẹ̀yìn lómi tẹ̀sí rògbò ọ̀hún òkú òkú òní. tọ́wá lọ́wọ́ wọn lóògùn ẹ̀ ọ̀tá dúdú jáde wọn mọ̀ wọ́n jáde wọ́n gbọ́dọ̀ mọ̀ wọ̀bẹ̀. àbí tó bá dákó tiẹ̀ ní kó tí òun lé tí ó sì mọ̀ bẹ̀ gbọ́dọ̀ adákùnrin ẹ̀sìn mi lẹ̀ tí ò tó àwọn ọmọ àwọn ọmọ ntẹ̀yìn àti téèyàn téèyàn ti ń fi hàn sẹ́wọ̀n rí títí ń sọ wọn mọ́lẹ̀ tí ń nà wọn ayẹ́pọ̀lẹ̀ ń hàn ẹ̀ka ní pẹ́ irú yẹn ní nǹkan ti ṣe fún màmí káàrí. nígbà tí ọ̀ lẹ́tọ̀ àti kejì bìrìlù wà fún mi ní nǹkan yóò ṣe àti tàbá pàbíyàn tó lọ tó lọ lẹ ọ̀pá ọlọ́ọ̀kùn ni díẹ̀ anabi ibrahim ale salam njẹ wọn sọ wọn sọ lẹsẹ tọpẹ fi kàlìkàlì ta sí wọn náà ó dé wọn ju anabi ibrahim alayhi salam olùwò ní láti wá sànà sí fún ọ kọsọsọ làbí ẹni ó kéde ẹ lọ ké mbẹ ẹta anabi ibrahim alayhi salam ọlọ àmà ìlérí kàfàlà ale ibrahim alayhi salam tẹ kàlà sí tiẹ báyìí èyí ní ìdíyẹ ìwọ ló wá fúnra ara rẹ ní àbọ̀lọ́run ni wàá rìn lọ ó dà òun lórí pé kí wọ́n sọ sínú tó wọ́n òun nídìí àránṣe rẹ. lójú ẹsẹ̀ tó kọ àránṣe Jibril alayhi salam kó ná yàrá rù kú ní baridan wa salaman ala Ibrahim ọlọ́run pàṣẹ látòkè sọ́nà keje ni ìrẹ́lẹ̀ di baridan di tó tutù mú gbígbóná ni náà gbóná tẹ́lẹ̀ ọlọ́run tutù wà sàlámà ìjó nǹkan ni kì í la nǹkan ìbá nǹkan jẹ́ ni di àlàáfíà kọ́là aláhi ibrahim fanabi ibrahim fàárọ̀ ọdún bíi kéda fàjà nahum aksari fàjà nahum asali nù àyàmí èròǹgbà wọn nípa àwọn ọ̀pá rẹ yóò kù ọlọ́run asọ́ndẹ̀ ní yẹpẹrẹ wọn kò fò ìtàn fẹ́ ṣe wòlíṣẹ́ lórí ẹ̀ wọ́n sọ ọmọ wọn mélòó dún kò dún wọn kan lára ẹ̀ báyìí. èyí ṣe tá a máa pè nǹkan tí ò lágbára pàápàá. Ibn Abbas rọ́bì aláàlẹ́ húmà ó ní tọ́tí kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ sọ fún mi kí ni sáré sí. Ibn Abbas rọ́bì aláàlẹ́ húmà ó ní inú Riyadu Salihin. mo dá padà bẹ́ẹ̀ ebi báàbù takuwa la alẹ́ takwa wa takuwa nínú bẹ̀rẹ̀ rẹ̀ adùn sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ṣe àlàyé iná lẹ́dí àkọ́wọ́rí rọ́bù lọ́lọ́run ayà yẹn o mo fẹ́ rántí ayà tí wọ́n tán ṣàlàyé ẹ̀ níbi ọ̀rọ̀ Ibn ní ọ̀pọ̀ aláàlẹ́ ó mà. rárá àyà yẹn ntọ́parẹ́ pé wà kọ́lá wà kọ́lá ọ̀hún nasu náà nasa kọ́ jábọ̀ lọ́kù fàkṣọ́n fàzádà yìí máa ná wà kọ́lá àsùnwòn lọ́wọ́ wà ní ìmọ̀ ní wàkìl sọ́tà lè wọ́n yà wà fàǹkọ́lá bóbi ní ìmọ̀ tí mi náà láì wà fọ́dlé lábẹ́ sọ́sùn sóhùn wà tábà ó ìdíwà náà wàlláhu dòlùfọ́dlé làádéyé. ẹ̀sìn sọ́tà lè wọ́n fifty six ni ọ̀rọ̀ lórí. أعوذ بالله من الشيطان الرجيم الذين قال لهم الناس إن الناس جمعوا لكم ọwẹ bàbá ọwẹ ẹmọ mi gbàgbọ́ ọwẹ bàbá. فاخشوهم فزادهم إيمانا وقالوا وقالوا حسبنا الله ونعم الوكيل àlejò kọ́lá làwọn olùnàṣọ àwọn táwọn èèyàn kan mọ̀nàfíkì ni wọ́n wọ́n sọ fún àwọn ìlú ìlú ìgbà ẹ̀fẹ́ lọ ẹ̀ mẹ́lọ ẹ̀ńlá nàṣà kọ́ni jẹ́ màá ó dà fún fàṣà fàṣà àwọn kẹfẹ́rí pọ̀ wọ́n sì ti dúró dé ìbẹ̀rù kan ìyàtọ̀ lágbára ẹ̀bẹ̀rù mọ́ náà lọ.

فانقلبوا فانقلبوا بنعمة من الله وفضل والله والله والله padà بنعمة من الله wọ́n ní dẹ́kun ọlọ́run kọ̀ fọ́ ní wọ́n lórí ọrùn ogun bọ̀ láàmìyàn sọ́sùn sórí wọn aburú kan ò sórí ẹnìkan ọ̀fà àtàbílẹ̀ pé wọ́n kù wà tábà ọ̀rìn ìwà nàlá wọ́n ṣe ń tọ́pá yọ̀lọ̀ ọ̀hún wọ́n ti ṣe ń tọ́ ọ̀yà ọlọ́run sì lọ́mọ ọlọ́lá ńlá olóore tó tóbi nígbà wọn ti lè ṣèké ọlọ́run àwọn ṣe Ibn Abbas rọ́bì aláàlẹ́ wọ́n ma orí gbọ́rọ̀ àṣìbọ́nà lọ́wọ́ náà kéye ó ra mùsùlùmí wí níjọ tí wọ́n ń dẹ́kun bá àgbẹ̀ kẹfẹ́ pọ̀ wọ́n sì ní ìkànnì ẹ̀kọ́ pọ̀ ẹ̀ náà lọ ẹ̀kiri ló ka ẹ̀ ní nǹkan yọwọ́ ẹ̀ nìyí. àwọn lu àwọn borí orí gbọ́dọ̀ mẹ́rin àná bíi bẹ́ẹ̀ wí iná ọ̀lùkìyà náà nígbà wọn fẹ́ sọnù náà ó ní àṣìbíyà Allahu wà ní ìmàlẹ́wàkìl bó ti ọlọ́run tó mi o à ọlọ́run mo tó ọ kò ní ti kọ́ ọlọ́run máa fi atẹ́gùn sí náà atẹ́gùn ni ó ṣẹ̀fẹ̀ sí ta ló ní náà gan ta ló ní tó dà wọ́n lè kó náà yára ní òkú ní bàbá sàlámà ẹ̀rá Ibrahim iná tutù kì í ṣe tutù tí òun ní adá ní ohun tó tẹ̀sí rọrùn ní òfààní ní Ibrahim lójú ẹsẹ̀ ní tutù iná ń jòrò bí àwọn ẹ̀rá yìí kò sì jẹ́ nǹkan tí ó ń jò tí ó gbóná lára ẹni tẹ́sán náà ọlọ́run yẹn láàmú pè bí a ti lọ́nu wọn padà sí ọlọ́run yẹn láàmú pè ẹ wò parí la kọ́nìjà kan fàkó àsìbí ọlọ́hu láìláìláhu àlẹ́yìn táwa kálítù wàhùn àwọn kúlà áṣìlá àdéhìn ntama sinu ala lágbàlélé láàmà pé láàmà sádi láàmà bẹ láàmà késì láàmà ni wọn làwọn lọ́wọ́ ọ̀tá tọ́lágbára jù wá lọ tọ́lọ́ lágbára jù ú lọ. ọlọ́run ẹni. hasbi allah alayhi yatawakkalul mutawakkilun. ọlọ́run ẹni ẹjọ́ tó wá òun ni gbogbo ẹ máa fẹ́ gbára lé máa gbára lé ẹ lágbára lé nǹkan mi yàtọ̀ sí ilé ọ̀dọ̀ rẹ ọwọ́ ọ̀tá ọ̀tẹ̀ ọ̀tá ọ̀tẹ̀ yìí rẹ. ilé àti ìdílé ní tí mo ti lọ òun ni ká máa pè nǹkan mi yàtọ̀ sálà ọ̀rọ̀ tí àbọ̀ àbúkà kìsì ní kan díẹ̀ láàrin sọ ni pé ìtí ń dẹ́sẹ̀ kọ́ mà àlà àtúnṣàbí ńlá ìṣe ìhà mọ́ dòròmù kankan pọ̀ mọ́ o ẹ̀ ń bá ti ń dòròmù pọ̀ mọ́ kì í ṣe mùsàkìmù kì í ṣe ń tó ọ̀nà tí mi àtẹ̀yìn bá ń gbà ń da nǹkan míì pọ̀ mọ́ lọ́hùn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan mọ̀ ju ara ju ẹlòmíì lọ olùkọ́ àkọ́mọ́ rẹ̀ ju bẹ̀ntọ́ bẹ̀lẹ́gbẹ̀ẹ́ lọ òun ni ká tún báyìí lọ sọ́dọ̀ ọlọ́run láti jókòó yìí kátúbà rẹ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run kọ́nà foríjì wa ká padà sí ibi tó ní adé ó sí. àkọ́kọ́nu Umar bunu Khattab lọ́dí aláàánú àlefa kejìlẹ̀ ní àmì ọ̀sọ́dà ó ní àlè sèkọ́ ọ̀mà àtàtàkìmà àlà amri wà náàlì wà látò rọ̀gọ́nà fàálì ẹ̀dẹ́gẹ́ sèkọ́ ọ̀mà òun ni kí odúró déédéé síbi àṣẹ ọlọ́mọba ìjọba bàbá ọlọ́sẹ̀ fẹ́ kó ṣe òun nìkan ni kọ́ ọ́ máa ṣe wà náàj ìtọ́lọ̀ bá kọ̀ fún ọ pé má déjì rẹ̀ má déjì rẹ̀ o má dàbí kọ̀lọ̀kọ̀lọ̀ tó lè jẹ́ ń gbó tẹ́lẹ̀ tí ó jẹ́ ń gbó tọ̀hún igbó ẹ̀yọ̀ kan so ni ọ máa dẹ igbó rẹ̀ ẹ̀yọ̀ kan so Allah onìkan so ni ọ gbàgbọ́ onìkan so ni ọ máa sìn onìkan ni ọ máa képe oní ọ máa sáàdì oní ọ máa dìrẹ́ bẹ̀ sọ́dọ̀ rẹ̀ mọ́mí kan lè gbà ó ntí wí gan ntí dé sèkọ́mà lọ́dọ̀ àlefa kejì lẹ́yìn àbí òní khalifa kẹta Usman bin Affan radiyallahu anhu àwọn yàrá máa fẹ́ dàbí rẹ̀ torí kò lóore náà a sì fẹ́ náà owó wa tuhibbuna al-mala hubban jamma ọlọ́gàn tó lóyún abẹ́ bá a fẹ́ràn rẹ̀ pọ̀ owó òsèré dá ṣiṣẹ́ kankan bí ní òsèré dá jó yàn lẹ́yìn ọ̀dọ́ bẹ́ẹ̀ lówó lóore ṣiṣẹ́ kankan àbí tọ́lọ́ bá fẹ́ òsè máa ní tí òsèré wúlò fẹ́ tó ní tí ò ní lálùbáríkà nta abájọ ló ń bí ọlágbàdìkà òsò bùnà àfàn lọ́dí aláàánú ọlọ́sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kẹta yìí kí ni jẹ́ istiqama ó ní akhlisu ala amala lillah ẹ ti jẹ́ istiqama ní ikhlas gbogbo tẹ bá ń ṣe máa ṣe torí ọlọ́run ẹ bá ń ṣe gbogbo ṣẹ́ tí ń ṣe torí ọlọ́run ó ti ní istiqama ẹni tí ń kírun tí ò kí torí ọlọ́run tí ń kírun torí ìyàwó ẹ̀ lóyún ọdún kò lè bí wẹ́rẹ́ tí ẹ̀ ò bá ti bí wẹ́rẹ́ tán kò tó dé mọ́sáàsì mọ́ kò ní ṣe kàn ọ́nà kò ní jèrè tá à ń sọ yìí àkọ́ padà síbi tọ́lọ́ ń fẹ́ ẹ tọ́lọ́ mọ́kà tó bí láwọn ìbá tí mọ́kà ni wọ́n máa ń dòwó alájì dè bí commission dey come from mọ́kà gbogbo mọ́kà àwọn mímú àwọn sọ bẹ́ẹ̀ mọ́kà tí o sì gbà gbọ́ òdodo lẹ́yìn rẹ̀ kọ́dà bó forúkọ wa ló bá dá nílé kìsà làájì olùdókòtì ń fẹ́ ọmọlọ́mọba fẹ́ onímọ̀ ni àkìlísùlà amọ̀lá lè la torí ká kọsá kọmọ ṣẹlẹ̀ fọlọ́n tẹ bá fẹ́ bọ́lọ̀ pàdé ní mustapha iná. ẹ̀tọ́ bí wọ́n lé lẹ́yìn tí ń ṣe wọn tí ń ṣe torí tọ́lọ́ wáàsì mọ̀sáàsì kíkọ́ ìrún kíkí àwẹ̀ gbígbà àlùkìtàlù fi sabilillah gbogbo là. ṣe à ń kọ́mọ ní kéwù à ń ṣe wáàsì à ń gbáwẹ̀ à ń yọ sàkà ṣètò orí ọlọ́run ni táìpé torí ọlọ́run bá ní mùsàkímù lẹ́ni tí ń ṣe tí ìbá ṣe torí ọlọ́run kì í ṣe mùsàkímù ọlọ́run nígbà lẹ́sìn. ààyè tẹ̀lé dá iṣẹ́ yẹn ni kémi àtẹ̀yìn náà ti rí wo gbogbo gbà sáà wà ń bi tọ́lọ̀ ní àwà ṣe bọ́lọ̀ ń ṣe ní àṣẹ là ń ṣe ṣe torí ẹ̀dá sì fi ń ṣe kàmá ṣàkíyèsí rẹ̀ tá a bá ti rí bẹ́ẹ̀ mùsàkímù ni wá ẹ̀yà tó Abi Tọ́líbì khalifa kẹrin lẹ́yìn àníbíyà Muhammad sọlá rọ́díyàlá amir òun náà tún sọ tiẹ̀ náà lórí al-istiqama wọ́n bí ẹ̀rọ ní mọ́rọ̀ al-istiqama ọ̀dà padà pé hadawul faraida bimana adu al-faraida ṣùgbọ́n mo ti dé pé sunkún lọ parí adu sunkún náà lọ bẹ̀rẹ̀ al-faraidu àáfọ̀n kan lẹ́wọ̀ ni láti làkúrò sunkún méjì kọ́ padà ara wọn lọ́fà gbólóhùn tí wọ́n lò. àwọn ìtọ́lọ̀ ń lọ́wọ́ ẹ̀yàn fún yín pé kẹ́ ẹ máa ṣe é ẹni bẹ́ẹ̀ ṣe ń torí ọlọ́run o ẹni bá ti ṣe nítorí ó ṣe mùsàkímù ni ẹni bá fi tọ́lọ̀ ní ó ṣe lẹ̀ tí ó ṣe ìṣe mùsàkímù afawa Hasan al-Basri ọlọ́nkọba akẹ́wọ̀n ó ní ìsàkọ́mù tó bá sọ bẹ́ẹ̀ ó ní ala amrila fa aminu bi tọ́ àti wọ́n ṣàtàlẹ́bù bí màá sọ yàtì. ọlọ́run tó jẹ́ mùsàkímù àwọn tó dúró déédéé làwọn fẹ́ pé wọ́n ń tẹ̀lé àṣẹ ọlọ́run ntọ́wọ́ mi wo ṣe wọ́n ń ṣe ìtọ́wọ́ ń sọ fún akpọ̀ wọ́n jìnnà sí ní yàrá rẹ̀ wọ́n jìnnà sí àwọn tó ní ìsìnkú ọmọ nù. àwọn fọwọ́ mujahid ọlọ́nkọ́ba akẹ́ wọn ìkànnì àwọn tó tẹ̀lé àwọn sàbẹ̀ mu kún àwọn pàdé wọn ọlọ́nkọ́ba akẹ́ ó ní ìsìnkọ́mú aláṣadẹ́ta la ilaha illallah àtàláhìkùbìlá àwọn tó dúró lórí ṣahada pé ọlọ́run nìkan lọ́ba tọ́kọ́ láti jọ́sẹ̀ fún un sílẹ̀ ṣe nǹkan ní ìmọ̀ ọlọ́run tẹ́sí wà lórí ètò ìbọ̀wọ̀ pàdé lẹ́nu kìámà àwọn tó ní sèkọ́ wọn nù ẹ bá ìsinlọ́run díẹ̀ tí ń lọ àgbàlá díẹ̀ tí ń sinlọ́run díẹ̀ tí ń lọ sọ́ọ̀tì díẹ̀ tí ń sinlọ́run díẹ̀ tí ń bọ̀sùn díẹ̀ tí ń sinlọ́run díẹ̀ tí ń sọjà díẹ̀ tí ń sinlọ́run díẹ̀ tí ń sòrò díẹ̀ tí ń sinlọ́run díẹ̀ tí ń sèrèkó díẹ̀ tí ń sinlọ́run díẹ̀ tí ń sòrò méjì díẹ̀ kì í ṣe mustaqimu kò sínú àwọn tí wọ́n jèrè àbúrò àti wọ́n tó kù láyé ìyẹn nìkan kọ́ àfọ aṣèkùn islam ahmed bọ́n tẹ́níyà rahimahullah ta'ala òun náà tó dá sí i orí istakọ́ọ̀mù alamahabati wọ́n ló wọ́n bí yàtì ọ̀rẹ́ àwọn tó ń tẹ́ fẹ́ràn ọlọ́run nìkan wọ́n gbọ́ lọ́n gbọ́ wọ́n sì fẹ́ràn rẹ̀ wọ́n lọ bò níyà complete submission wọ́n rọ àwọn lẹ́tà yẹn yẹn fún ọlọ́run àtọ́ la rẹ̀ ya bí òkú ṣe jupajù sẹ́lẹ̀ fẹ́ni tí ń wẹ̀ lẹ́yìn wọ́n ṣe jupajù sẹ́lẹ̀ fọ́gbà tó ní wọn fàlàm yàtàfìtù àníyọ́mùnà wàlà yusrọ̀ kẹ́yìn bẹ̀rẹ̀ dọ́ àtún wo bẹ̀ ma kẹ́yìn bẹ̀rẹ̀ dọ́ sọ̀rọ̀ bẹ̀ ma ọlọ́run kò sọ tí wọ́n fẹ́ẹ́ sinú lójú kọ́ wọ́n kíríkà ìbá àdúgbò ìmọ̀lẹ́ dọ́ ọ̀tún ó dùn sápọ̀ rẹ̀ kíríkà ìmọ̀lẹ́ dọ́ ọ̀tún ó dùn sápọ̀ rẹ̀ kíríkà tó sọ pé òní ìkàlẹ́ ọlọ́run ọ̀sán ọlọ́run ẹgbẹ́ ọ̀tún ọba dá ní ìkàlẹ́ kíríkà ìbẹ̀rẹ̀ dọ́ ọ̀tún ní kíríkà tó ń lọ sí wọ́n lọ́wọ́ àwọn oníṣekọ ọmọ nù àwọn baba mú àyà kan wá fún mi ní sọ́ọ̀tù tọ̀lá àtẹ̀lẹ̀ yìí wọ́n ní wà máa ń yàtà wá kálí alàlá ìfọwọ́ àsìbò sura sixty five nù àyà kejì ẹ bá ti dára lọ́lọ́ ọlọ́run ó tó má wù ọ̀tún má wù sí ma máa bójú kan sọ̀rọ̀ rẹ lọ ọlọ́run nìkan lọ ojú kan làdá ní ọlọ́run nìkan sọ̀rọ̀ ní lálàfẹ́ yìí tirẹ̀ lálànà ṣe rẹ̀ sàbí àdébí muhammadu sallam ti jẹ́ sùfúyàn ọmọ abdullahi ọlọ́run kó sí i ọ̀rẹ́ kó tu ya Rasulullah olùkọ́ sọ pé èrè jíṣẹ́ ọlọ́run ó pe àníbíyà Muhammad ọ̀sọ́lá kó lè fi Islam káwọ́lá las alu alu ahadan ghayrok ìrí àníbíyà ọ̀sọ́lá sọ̀rọ̀ kan fún mi ọ̀rọ̀ yẹ kó so náà ní ìfẹ́ ntọ́kọ̀ ṣùgbọ́n tọ́kọ̀ wọ̀nyẹ ọ̀rọ̀ mi lọ́rọ̀ débi pé ètò ní béèrè lọ́wọ́ ẹlòmíì màláyé nǹkan yọ kó so tí ọ̀rọ̀ mi lọ́rọ̀ tayọ kí n tún béèrè lọ́wọ́ ẹlòmíì mọ̀ pé ẹ tó ṣe nǹkan báyìí fún mi ẹ tún mi nǹkan báyìí fún mi sọ fún mi kólífì islam káwọlà ọ̀rọ̀ ẹyọ kan lásàdùn àlùhọ àbàmùgbẹ́ yọrọ tí ètò ní bèrè rẹ̀ mímọ lẹ́yìn rẹ̀ àríwọ̀sán á sọ nǹkan ẹyọ kan kólí àmọ́tòbí láàyè fún mọ́sítàkìyè kólí àmọ́tòbí láà fún mọ́sítàkìyè sọ fún wa pé sọ fún wíjáde kólí wíjáde síta àmọ́tòbí láà mo ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ al-iman billah níta torí ẹ̀jẹ̀ mọ́mìnì mọ́mìnì rẹ̀ mùsùlùmí mùsùlùmí níta torí ẹ̀jẹ̀ nù sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìmánì tó yà bẹ́ẹ̀ sì kọ́ bò lè síbi dúró ní ìmánì kò sì ti ń jẹ́ sì kọ́ bò lè dúró sísìn láì nígbàgbọ́ òdodo nù ọlọ́run tó ń tà nígbàgbọ́ òdodo nù ọlọ́run kò tà ní òrìṣì kò ní ṣẹ́ yọ́ọ́ mọ̀ ronú bíi tí ọ̀ lọ ní yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run yọ́ọ́ mọ̀ ronú tí ọ̀ sàdí yọ ọ̀rọ̀ omi tí ó ti gbà kẹlẹ̀ ọ̀tọ̀ sọ́dọ̀ náà ṣùgbọ́n bá ti ní mẹ́rin ìṣẹ̀pọ̀ náà ń bẹ ọba alágbára ni ọba àlèwí lè ṣe ni ọba ní gbogbo nǹkan tán ni kọ́dà bá fẹ́ lẹ́sìn tó ní òun yóò dá ní ìsìn kò sí tó wọlé kò sí tó sì bí kápá rẹ̀ gbọ́dọ̀ yẹ gbọ́ nílẹ̀ rẹ̀ mo ti sọ bẹ́ẹ̀ díẹ̀ ọba ti bẹ gbére tí òkú lè bẹ lójì lè ọba táyì sí ọ̀sán bíbẹ̀rẹ̀ táyì sí òbí bẹ́ẹ̀ bíbẹ̀rẹ̀ ọba tí ò ní bàbá tí ò ní ìyá tí ọ̀nà ọmọ kọ̀ láya kò ní bàbá kò ní ìyá kọ̀ láya kọ̀ lọ́mọ kò lálára sí òun gangan ní àlọ́gà níyọ̀ àmọ́kú ní olùbọ̀ ọlọ́run wa ti rọ ìdálẹ́wọ̀ sọ pé ọgbọ́n ọba yẹn gbọ́ fún mọ̀sítàkì lẹ́yìn ìgbà náà dúró déédéé má jẹ́ kó ọgbọ́n ọgbọ́n tán mọ́mìnì ni mí mọ́mìnà ni mí kátó máa bọ́ gbogbo àyè tí tàti ń sin nǹkan mi yàtọ̀ sọ́lọ́ tàti ń pèrè nǹkan yàtọ̀ sọ́lọ́ tàti ń júbà fún nǹkan yàtọ̀ sọ́lọ́ tàti ń tẹ́lifà fún nǹkan yàtọ̀ sọ́lọ́ má jọ sẹ̀lẹ̀ sí ọ. full must start day lórí dédé. kò ní í ná máa nà fún yíwá iláyà. a ìlà òkun ìlà òkun wáhid wàmán kánìyà jùlọ kọ́ àrọ́ bèè فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ìparí sọ́tò káfí nù súra eighteen ayọ̀ one and ten ayọ̀ tó parí ẹ̀ nù. ọlọ́run kò sọ la gbọ́dọ̀ mi àgbọ̀dọ̀ ní plurality of gods kò sí gods kò sí goddesses ẹyọ kò sọ ní singularity ní mẹ́fọ́ lọ́wọ́ ẹyọ kò sọ ní wọ́n àdàlíyà tó lè la olùkókò Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad walam yakun lahu kufuwan ahad sọ fún àyè àdúrà ọ̀sán àti gbogbo aráyé pé ẹbí ọkọ̀ oṣù ọlọ́run òun àsọ́nàdù ọba tí gbogbo ẹ̀dá ń gbé bùkátà àsọ́dọ̀ tiẹ̀ tó wọ́n gbé nǹkan kan lọ́dọ̀ ẹnikẹ́ni lámìyà dídí wà lámìyà ládì ọba tí òbí mọ́ tí wọ́n òbí òun náà wà lámìyà kó láwọ́ kufuwan àhàdé ọba tí ọ̀rọ̀ aláfijọ́ ọ̀sẹ̀ ń tọ́jà bí rẹ̀. ẹ̀yẹ́ èèyàn mi ibi táyé gbà wá mọ́ òun lélẹ́yìn rẹ̀ aráyè sọ̀rọ̀ pages méjì àti one quarter page kẹta nínú pages mẹ́fà tá a fẹ́ sọ nípa ẹ̀sìn kọ́mà ṣùgbọ́n àti àwọn sọ yìí náà nìjọ òun rẹ̀ wọ́n bá tí mo sọ yìí ká a jọ gbọ́ yìí èmi gbọ́ èyí gbọ́ tó lẹ́ bá ń sọ òkú lu ọpẹ́ ọpẹ́ ọ̀dọ́ kó padà sọ́dọ̀ rẹ̀ ni ẹ bá ti ń sọ ti ń sọ ó di tiẹ̀ náà ni ọlọ́njọ́ di tèmi àti tẹ̀yìn ọlọ́njọ́ bí a dé dó déédéé yá nígbàgbọ́ yà fẹ̀yìn tìrì ọlọ́run bá nìkan yà máa dọ́sùn fún rẹ nìkan so yà máa pèrè nìkan láì ní pé nǹkan mí mọ́ wà á tó wa yóò gbogbo tá à ń fẹ́ bá yẹ àbàlù kí á mà níta à ń fẹ́ láyé ọlọ́run ṣe fa kọ́pọ̀ kọjá bá ṣe ń fẹ́ gan kó sì lálẹ́ àríkà níta à ń fẹ́ ọlọ́run gbé jìnnà sí wa àlùjá náà ń bẹ̀rẹ̀ àtúnṣe gbogbo ọlọ́run gbogbo ẹni tọ́lọ̀ ti ní ó máa rí ṣé wa má jẹ́ wọ́n dún sójú kan náà wọ́n sì wọ́n padà ẹ̀yìn wọ́n jẹ́ kí àlùbọ́ ọkọ̀ dúkìá wọn yọ máa pọ̀ sí ni gbogbo ẹni tó kù díẹ̀ káàtó lọ àṣírí parí sí bí rọrùn fún wa fàmẹ́ríkà ṣiṣẹ́ wa kárí ṣe kárí jẹ kárí mu kárí ná kárí dùn lọ́rùn káwọn ọgbọ́n kàtà kò tó ma sẹ́kù lọ́wọ́ wa wàlá hàwlẹ̀ wàlá kú wọ́tá ilà bílà àlè àlè subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin jazakumullahu khairan àdúrà sí olóore jù tí a ní kápá láti ṣe fún yín náà àti àwọn bàbá wa wípé wọ́n kú atótónu ní àtàárọ̀ kí ọlọ́pàá ajíbáni ẹni bá mi sanwó lẹ́sùn olóore. ẹ ní báyìí a ti sọ fún àwọn yẹn pé kí wọ́n kọ ìbéèrè tí wọ́n bá ní kí wọ́n kọ kí wọ́n fi sọ wọ́n síwájú. lẹ́yìn ìgbà tí a bá béèrè béèrè yẹn tán so àárọ̀ àwọn alájíwá àgbàtàrọ̀ ọba wa so àwọn ni wọ́n bá lọ́wọ́ àbàbà wa tí a rí wọn jágbà. èyí náà ti dúpẹ́. because torí pé kí a tó rí wọn mú wọn bí so ìkan tó bá àlẹ́rù mi so a ti dúpẹ́ lọ́wọ́ àlá tí ó fẹ́ẹ́ rọrùn fún wa so bákan náà àwọn ọmọ ìyá wa tí wọ́n gbẹ́tò ìkalẹ̀ so wọ́n ní pé kì í gbẹ́tò owó wọ́n ní pé tó bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lè wà wọ́n lè wà síwájú so gẹ́gẹ́ bí ọtí mo sọ̀rọ̀ àwọn tí wọ́n gbẹ́sẹ̀ ìbalẹ̀ àwọn kan nínú àwọn èèyàn tí wọ́n wà ní ọjà ni kò sí pé bóyá ẹgbẹ́ kan pé bóyá ẹgbẹ́ kan ni wọ́n ń ṣe ètò yìí so ìwọ́n bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ darapọ̀ mọ́ wọn wọ́n máa ń ṣe ètò ìjókòó ní ìrọ̀lẹ́ ní ọjọ́ friday friday ní aago mẹ́rin so àwọn tí a bá fẹ́ darapọ̀ mọ́ wọn láti máa mọ bí ètò ṣe ń lọ kò sì tó ọ̀run tó lúbí báyìí bẹ́ẹ̀ ni a ti ń ṣe ètò ìjókòó lórí bí wàá ti yóò fi máa wáyé lóòrèkóòrè àgbẹ̀ ní oṣù mẹ́ta sí oṣù mẹ́rin òun àtẹ́kọ̀ọ́ máa wáyé kẹ́rẹ́bí kẹta àwọn alẹ́ ìwé ọjà àyíká tí ó léwu ni. so àbẹ kí. àdúgbò tèmi gan ni bí a wà yìí. náà ibẹ̀ mi ti dàgbà rí. àmọ́ bá nígbà tí táwọn ti dàgbà gan ni. so alhamdulilah so fún mi lẹ́yìn àbẹ kí wọ́n ti dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe èdè yẹn. then àwọn tí wọ́n fi àyè tí wọ́n fi iṣẹ́ wọn kalẹ̀ so láti wá gbọ́rọ̀ lọ́wọ́ àbẹ kí wọ́n ti dúpẹ́ lọ́wọ́ wọn náà ó jẹ́ bí ìgbàgbé mẹ́ta bá náà lórí ìbéèrè ni abala ìbéèrè làwà ṣùgbọ́n afẹ́fẹ́ kò kí wàásù ó mọ́tò pé méjì ni àfa oní kímọ̀ oní òdodo ó ti hàn sí ọ so fata máa wà nípa wọ́n ti tẹ́lẹ̀ kó rí o ọlọ́ba ti mú wọn rí ó dẹ̀ ti mú wọn gbọ́ so kó o mọ́lò olówó púpọ̀ ọlọ́ba kó o ti tẹ́lẹ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan wa. náà kí atọ́jú àwọn tí wọ́n abẹ́rẹ́ wájú ìbéèrè tó wà lọ́wọ́ mi níbí ni wípé wọ́n ní pé ṣé ó lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí láti jẹ oúnjẹ oúnjẹ kérésì jẹ́ ká fara balẹ̀ ẹ jẹ́ ká fara balẹ̀. bisimilayi rahman rahim alhamdulilayi wa salatu wa salam rasulillah. ká má jẹ ká má jẹ oúnjẹ àwọn tí wọ́n jẹ lẹ́sìn oní ahlul kitab yahudi àti nasọrọ halali ni oúnjẹ ilé wọn oúnjẹ súnmọ́ ọmọ wọn tí wọ́n bá jẹ nǹkan tó jẹ oúnjẹ halali tó jẹ fún wa tí sàmùsì ní ẹ̀tọ́ oúnjẹ ìyàwó wọn tí wọ́n pẹran súnà tí wọ́n pẹran tí wọ́n fẹ́ fi ṣe oúnjẹ ìyàwó pẹ̀lú orúkọ ọlọ́run ṣùgbọ́n bá ti kan oúnjẹ ẹ̀sìn tá a fi ń ṣe ìjọsìn a jẹ́ pé a rẹkọgínẹ́sì ìbáàdà tá ń ṣe pé ẹ̀sìn ni tàbá tó ń jẹ wọ́n bá jẹ́ ẹ̀tọ́ fún wa oúnjẹ tá fi sọrí ìjọsìn a jẹ́ pé oúnjẹ eégún náà jẹ́ tọ̀ tá fi ṣèjọsìn fún nǹkan níyàtọ̀ sọ́lọ́run oúnjẹ àwọn ọlọ́sùn náà jẹ́ tọ̀ kan fi sọ ní ìjọsìn fún nǹkan mìíràn tọ̀sọ̀ lọ́wọ́ tabajo ẹ̀sìn ńlá recognize tó bí kì í sẹ́sìn ọlọ́wọ́ kì í ṣe personality la recognize tọ̀hámọ̀ hìnnù lakum wọ̀ tọ̀hámọ̀ kọ̀ hìnnù lakum ń bẹ̀rẹ̀ sọ́ọ̀tù máìdá àbí àmì àmìtẹ́ni ọlọ́run ṣe lẹ́tọ̀ ṣùgbọ́n kì í ṣe tọdún ọlọ́run sọ pé tọdún yẹ́rọ bàtà wà fáà fi kọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ ẹni tí gbogbo wa máa ń rìn fáàsì àti lárúgbẹ lórí ahmed bin tẹmíyà nínú ẹtẹdọ ìsọrọtì mustaqim tí àwọn onídìí méjì báyìí ibẹ̀ náà ti sọ kò sí àfa kankan tó ti kọ̀rọ̀ lórí ọdún yahudi àti nasọra torí àlàyé ẹ̀sìn bíi ibùn tẹmíyà kódà ẹ bá fẹ́ ka ntọ́sọ nípa àwọn ọdún wọn yóò gbèdí sáré kalẹ̀ ní kótó máa ti alamisi yẹn bẹ̀rẹ̀ ìjọba ti ń bẹ alihamisu hakir alamisi yẹpẹrẹ ewu ní alamisi yẹpẹrẹ hakiru musa gbé misalu la ọkọ kalẹ olú wa ní fáàsì pé wọn ní tọ́sí kata máa ṣe ìnáwó yìí tọ́lá òye yẹn kankan ọdún nìránì ọdún nìránì nìránì ọdún ná kí ewu ní jẹ́ ná ọdún yìí onímọ̀ ọ̀pẹ ewé ọ̀gẹ̀dẹ̀ kí ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni bẹ́ẹ̀ ló ti rà ètò ìwọ̀sán náà tún sàkínú tẹ́lẹ̀ ọ̀sán yìí kí mùsùlùmí ò ní ni tẹ́lẹ̀ bá ti lè kí n ti yìí gbogbo àlàyé ní mẹ́nu ẹ̀ kò sí èméjì bẹ́ẹ̀ pé recognition of that religion ó ti ṣẹlẹ̀ sí yẹn tá a bá ti ń di oúnjẹ. inna dina inda láìlì islam ẹ̀sìn tí sẹ́sìn ọ̀dọ́ lọ islam ọ̀dọ́ àlẹ́bí muhammad ọ̀sàdà gbogbo ẹ̀ ń bá ma etí ń jẹ́ kìtàbù wa sunna là ń bẹ lórí pàǹtà kò dísìn pé kì í ṣe ọdún bíbí àmì kàmọ̀sí lọ́dún tẹ́lẹ̀ tá a ń sọdún rẹ̀ gángan ó lo ọdún mẹ́tàlélọ́gọ́ta láyé kò sọjọ́ òbí tẹ́ kú láyé tí ọba sọjọ́ òbí ọdún mẹ́wàá tó lò káyìmọ́ dínà ní ìbáṣe níbi tó ti rújú láyé tagbara wà lọ́wọ́ tó dùn tí ń jọba lọ tí sẹ̀mẹ́ wà tí kò wà káwí kọ́ sẹ́nu tọ́dọ́ rẹ̀ kò sọjọ́ òbí àwọn sàábẹ̀rẹ̀ tó fẹ́ràn ẹ̀dùn àwa lọ tá a ti dárúkọ mẹ́rin wọn nù ọlọ́sàn yìí adarúkọ Abubakar àti dárúkọ Umaru àti dárúkọ Usman àti dárúkọ Ali ibn Abi Talib ọlọ́run lọ́dún sí gbogbo wa ta ló fẹ́ràn àmì ìtò wọn sọ́ra ọ̀sálà àtolówó wọn àtẹ̀ntì olówó wọn ta ló sọdọ́ òbí fanuyé ọ̀sálà lójú àtìlẹ́yìn rẹ̀ nù wọn báwo àwọn ọkùnrin àwọn fèsì lówó tó sọ̀sọ̀ yóò fi fáwọn yóò sọ̀rọ̀ ọdí aláàlẹ́ àwọn ìyàwó àlebi rẹ̀ mójútó ó ní gbogbo ọjọ́ tó máa ń bẹ láyé òun tí wọ́n máa jẹ́ nu ilé tí wọ́n máa mu tó wọ́n fi kú wọ́n máa ṣe kò sì fi lẹ̀ tẹ́ kú gbogbo ìyàwó àná bí òní bọ́ lẹ́yìn ikú àná ọ̀sán. tọ́jọ́ ìdá wà ní ẹ̀sìn ni ìbá ti ṣe àwọn àtàkọ́jọ́ ọ̀bí àná ọ̀sán ẹ̀rẹ̀ kan wá sọ́jọ́ ọ̀bí ẹni tá a rẹ̀kọ́mẹ́sì tiẹ̀ àwọn ọ̀dẹ́mọ̀ tó ń jẹ rẹ̀. ayẹ́kọ̀ọ́ wa dojúrú nù asetọ̀dọ̀ tiwa léwọ̀ asetọ̀dọ̀ ẹnìkan náà láàdì wàlíyá kùbìlà ọ̀ya abẹ́ẹ̀ni ṣé ó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí lè gbé mọ́ pa ẹ̀ kó mọ̀ pé ọmọ ìyá rẹ̀ wípé ẹni náà ni yóò wọná tí o bá tẹ̀ wá rí bẹ́ẹ̀ irú wo ni o ní èèyàn ò ní ẹni tí èèyàn ó sọ wípé yóò wọná irú wo ni o ní. a a kò tiẹ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ nínú ìgbàgbọ́ àwọn àfáàrù súnà wal jamaa wọn là gbọ́dọ̀ pé ẹnìkan lọ́mọ náà kọ́lá gbọ́dọ̀ pé lágbádá kẹfẹ́ rí ni ọ́ torí kò lè rìn nìkan lárí àárọ̀ la ìdí rẹ̀ tí ó sì ti yàmọ̀ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ nù ná sọ àdìsá ní ọ̀sálà àdìsá sọ pé máa ń kọ́ lálẹ́ àákì yàká fìr ẹ̀ ń bá sọ fún ọmọ ẹ̀yà rẹ̀ tó lórúkọ yàrá tó ní wọ́ kèfèrí wàyí lámìyà kún káfọ̀n bá àléyìí bẹ́ẹ̀ tẹ́ pé kèfèrí bá sí kèfèrí orí ẹ̀ ń tọ́pẹ̀ ní kèfèrí náà padà sí ní ìjẹta ní ìjẹta mo mú tíra kan jáde nílé tíra ń lọ ara mi létí ọ̀rọ̀ yìí nísìn sẹ́yìn kìtàbí tawhid ni ṣùgbọ́n tuntun ni mo ṣẹ̀dá bọ̀ ní maka ni àbúgbà ilé náà mo ṣẹ̀dá wọn bọ̀ láti maka ni. nínú nínú sẹ́yìn yẹn tí wọ́n á ṣàlàyé lọ wọ́n ní òǹtọ̀ lè jẹ́ mùsùlùmí láyé gbogbo èèyàn ṣùgbọ́n bàbá dọ̀dọ̀ ọlọ́run lókè àwọn káfíńdé ọlọ́run tó sí ní o sọ ìyá àdùsọ̀rọ̀ yìí sèkè muhammadu bin sọ̀rọ̀ àdùsọ̀rọ̀ lábẹ́ àdìsí nìkan ní àdùsọ̀rọ̀ yìí nígbà tí bàbá ń ṣiṣẹ́ lórí àdìsí yẹn wọn á ní bàbá péyàn ní kéfè yìí tó gbé kú fún bẹ lọ́wọ́ ẹ̀ parí lónìí ṣé ẹ mọ̀ ọ́ lára ẹni tí ó ṣe lọ́la kó tó kú láyé. a sọ pé mọ̀nà amìlà amìlà kàdà ẹ bá ṣe wù ṣe báyìí kéfè ní náà sọ pé òun kankan kéfè rí tó gbẹ́sẹ̀ ìyá wọn pè ní kúfùrù nù kò pé nìkankan kò pé òun gangan fún ẹ̀ kéfè rí nù iṣẹ́ yẹn láàmú sọ̀rọ̀ ẹ̀ ni a ní sọ pé ní tí ń ṣe òní kẹfẹ́ rí ètò ìbò ní rẹ̀ nìkan lábẹ́ àárọ̀ náà rẹ̀ lánàá twenty years ago thirty years ago ogójì ọdún sẹ́yìn nígbà tó mi wà nínú kọ́ńtò olùmí èmi àbálájì ayélujára ibi tó yẹ àgọ́jì àjọ ṣe kékeré lójú ọjà yìí ibi àgbàgbà nígbà tá a wà lójú ọjà yìí tẹ́lẹ̀ kaba yìí lọ́nà àárẹ̀

wàlíyá dùbìlà ọlọ́kọ́ra àmẹ́ gbogbo ayé kásọ̀ ẹnu wa kámọ́ pé àwọn èèyàn wa ní kèfèrí bí ó ṣe di mùsùlùmí gangan kọ́dà pé pé kèfèrí ni ti ń bọ̀ nǹkan mí yàtọ̀ sọ́nà oníkàjọ́ máa ṣẹ́ lé lórí ẹ ṣàjọ ọgbọ́n ìpè ìsìlámù ẹ fi sọ́wọ́ ọlọ́run láti darí ẹ káàsì bẹ́ẹ̀ lọ́rùn yẹ àwọn táwọn pé ọlọ́run jẹ wọ́n gbà ó ti parí ẹbí tó kú lẹ́fọ́ náà ìbéèrè tí yóò kàn lẹ́sìn rẹ̀ pé ó dàbí pé ó ti wà lọ́rọ̀ tẹ́tí sọ ṣáájú oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ìyẹn ó dáa kí èèyàn máa gún ọ̀pọ̀lọ́ àti aláǹgbá ó yá ó fẹ́ẹ́ ṣe confusion ni kò yé. bọ́sà ah. sì jẹ kó sì jẹ láìsí ẹgbẹ́ confusion ni ọlọ́run kọ́ sàánú kóòrò má bà ọlọ́run kọ́ sàánú wa sẹ́rí gbogbo tí wọ́n gbé èèyàn lọ síbi agún orí ejò agún ìfún òkété gbogbo tí gbé èèyàn lọ ọbẹ̀ òun ni nǹkan tá a ní lánàá tó kó wà ní má ní tá a ní lánàá ló sọ di bá òun ni ò tí ì gbalẹ̀ fún ilẹ̀ Yorùbá tá a fi wà lórí àwọn gbọ́ngbàgbà wò kọ́dọ̀ ni pé ìbílẹ̀ ní kọ́lọ́dún ó bilẹ̀ tẹ́lẹ̀ bá ti lè mọ ọlọ́run tán ní tá à ń torí ẹ̀ gbóhùn kan èyí ò ní gbóhùn kankan orúkọ ọlọ́run kò so ní ó pè tí ò bí ọlọ́run tọ́lọ́run sì dá lóhùn èyí ní gbóhùn kankan bàbá ni oògùn halali fàìsàn ń bẹ oògùn halali faisan. tí o sì pé oògùn ọpọlọ oògùn ejò tí àìsàn yìí lọ oògùn halali ń bẹ àwọn àyà àṣìfà àyà ìwòsàn bẹ nù Kúránì omi zamzam sì ń bẹ lórí ilẹ̀ mọ́wù zamzam ni mà ń sórí bala o ibnu kọ́nyà jẹ̀wùsí ọlọ́ba akẹ́ nù tí àwọn zaadu mahad mi hadi xeyri lana mujala duwẹ́lẹ̀ kẹ́rin volume four tó jẹ́ tébù nàbáwí nínú tí náà wọ́n ní nǹkan ẹyọ méjì ń bẹ fún mùsùlùmí nínú àìmọye nǹkan tó ń bẹ fún wa méjì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí àìsàn náà ti wọ̀ ọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ lómi zamzam ẹlẹ́kẹ̀ẹ́ ní suratul Fatiha a ní nǹkan méjì kò sí nǹkan tó ń dojúkọ tí ò ìmọ̀ ní àwa lọ láàyè tá a yẹ bá tí nǹkan ti ṣe òfin lọ omi zamzam kódà láyè kéèkà kásì yọọ ma wú àìsàn sani tàbá tó wá ké fàtí àsì suratu shifa sura ìwòsàn gẹ́gẹ́ nínú kurani tẹ́tẹ́ kan lórúkọ suratu fàtí àti àṣìfà sàǹfàmà bẹ́ẹ̀ ẹgbẹ́ tẹ̀sí kuran kalẹ̀ tẹ́lá ti fẹ́ suratu fàtí à tẹ́lá ti gbé báyìí wọ́n mọ̀ sọ̀rọ̀ nǹkan tí ń jẹ́ láàlà àsùnmà ọ̀làwọ̀n nǹkan tọ́pọ̀ wàyà fatiha wàyà ọmọlùkìtà wàyà sábùlùmọ́fàlì wàyà ṣẹfà wàyà kẹ́nẹ́kan wọ́n mọ̀ kalẹ̀ lọ́rin ìwòsàn náà àwọn aláyà mẹ́fà nínú kùránì tẹ́pẹ́ náà ń pèlè àyà tó ṣe fa àwọn ayé wòsàn tẹ́pẹ́ tá a bá ké pátí àtà bá ké àwọn náà sí omi zamzam akẹ́sí abatu sawuda akẹ́sí sèyító iye tí ń bẹ lára tá a fi sùn tí ẹni tó fẹ́ẹ́ lò bá nígbàgbọ́ òdodo lọ́rọ́ fẹ́ni tó ké nígbàgbọ́ òdodo lọ́rọ́ wà láàsìkò díẹ̀ nìkan yẹn ó dòtí yẹn lọ. sọ́ọ̀tù tàwọn bàbá sùn fourteen kùránì tẹ́pẹ́ náà bá sùn fourteen àkọ́kọ́ náà ayé tó ṣe fa Suratu Yunus Quran chapter ten verse fifty seven Quran chapter ten verse fifty seven Suratu Nahali Quran chapter sixteen verse sixty nine chapter sixteen verse sixty nine Suratu Isra Quran seventeen verse eighty two Quran seventeen verse eighty two Suratu Shuara Quran twenty six verse eighty Quran twenty six verse eighty Suratu Fussilat tàbẹ̀rẹ̀ wá sí òní gangan Fussilat Quran forty one verse forty four Surah forty one verse forty four àwọn àyà tó ṣèfà nù tá a bá ti ké kankan náà àwọn àyà wọn ẹ ti rí i pé gbẹlọ́run ti lo ṣèfà ṣèfà ṣèfà wà yóò ṣe wà yà ń sọ̀rọ̀ kan àléhìn wà yẹ ṣe sòdúrà kọ́ọ̀mì mọ̀mìnì ti táwọn àná sọ́tù Yunus yẹ ayọ́ anas kọ́tù jẹ́ ìdọ́kùnmí rọ bíkọ́n wà ṣèfà ọ̀nlìmọ́ fi sọ̀rọ̀ ti Yunus náà. fi ṣèfà ọ̀nlìmọ́ nàá وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين إسلام وإذا مرضتم فهو يشفين صوت الشعراء ولو جعلنا القرآن عربيا لقالوا لو فصلت آياته أعربي وعجمي قل الذين آمنوا هدى وشفاء a ní nǹkan a ní nǹkan lọ́dọ̀ ṣùgbọ́n àmọ́ ẹ̀tọ́ mà ọkọ yìí sí tó gbàgbọ́ rẹ̀ dúró ìdààmú akọ ẹ mọ̀ ọkùnrin kankan kọ ìtì bá ń sọ ẹ lóbìnrin àwọn àfa tọba ma tíra ọlọ́run dáadáa tá mo sún náà rí ọ̀sán tá sì ń tẹ̀lé ẹ bìrì lọ pé kí la lè ṣe tí nǹkan ti sọ yìí lọ. ọ̀ya. náà ó ní pé ó dàbí pé ó yá irun tí a dojúkọ ló ń fa ìbéèrè kérésì yìí o wọ́n ní sójẹ́tọ̀ láti máa ṣe prayer new year àti wípé àwọn landlord association àtẹ̀kàn wọ́n ní àwọn kan máa ń máa sọ pé wọ́n bá. àbí ẹlòmíì kan tó jẹ́. náà àbí ẹlòmíì tàbí ẹ̀rọ àwọn mùsùlùmí náà tí wọ́n kọ́. o ti yẹ o yé mi pọ̀ àìpé ìlú ìlàjọ ń gbé ah. ah. nàbí asítà dàgbà sí àwa ní bàbá ẹ̀ má. gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ gan mo ti mọ̀ ọ́ gan pọ̀. sẹ́yìn nígbà tá a bẹ̀rẹ̀ wá sí mo ní òní ní ọjọ́ kẹtàlá oṣù sọ́fà ọdún fourteen thirty five years ẹ̀yìn yíyá rí ọ̀sọ́lá mo fi náà létí ni pé oṣù kejì láwà kódà ní rẹ̀ láwà ní ọdún tuntun táwa mùsùlùmí. recognition fún ọdún Janus òsàlẹ̀ Rome tẹ̀wá Constantine Janus tẹ̀sán ìdáná yìí recognition recognition for idol worshiping àìdọ̀lẹ́tì àrẹ̀kọ̀gẹ́sẹ̀ ká máa bọ òòrùn lórí ilẹ̀ àti fún ní recognition. wọ́n ń lò ó ẹ̀fẹ́ déètì déètì islamic date kẹ́tọ́ fún oṣù kejì secondary lọ lọ́dọ̀ àwa gbogbo lẹ́tà sábà kọ́ láàrin ara wa bẹ́ẹ̀ kọ́ wa mẹ́rin. bèèlè pé àwa tá a mọ̀ pé oṣù kejìlá wà lọ́dọ̀ ọlọ́run àjọkò níparí oṣù kejì ọjọ́ àlọ́ ń ṣàdúrà kó mọ́ ọdún tuntun tó ti di oṣù méjì ọdún tó ti ń gbé lọ wí. ṣùgbọ́n láàbà ti wo àwọn àáfàá wa àti bílù wa ṣe rí táwọn àáfàá wa ti wọ́n jẹ. gbogbo ní àwọn olówó olówó ti mẹ́rin sàdẹ̀hùn látijọ́ ilé ẹ̀ lálẹ́ thirty one ní January one gbogbo àáfàá olúbalẹ̀ ní ọ̀fẹ́ níbẹ̀ kọ́dà wọ́n wà láti lù mí. olóyún máa ń náwó jù láàrin wọn jọ́dá lọ́nà àtàlẹ́yẹ lọ́wọ́ lásìkò yẹn yìí máa ya owó lu àwọn èèyàn báyìí ibẹ̀ ó kù bí ní nǹkan mi gbogbo àwọn tó ń lówó àdàní mọ̀mọ́rúkọ wọn gbogbo ìrìn àwọn afọ àwọn pẹ̀lú àwọn sí wọn ti lọ ọ̀kan láago mẹ́sàn-án alẹ́ wọ́n gbé lọ́dọ̀ àgọ́ méjìlá lónìí wọ́n tún bá lé mi lọ wọ́n lọ́dọ̀ àgọ́ mẹ́rin bẹ́ẹ̀ wọ́n lọ́dọ̀ lé mi wọ́n lọ́dọ̀ sàdúrà ti dájú. torí owó yìí náà náà nìyí tá a jẹ náà lọ sọ wá di yìí ẹni tó dẹ́dà kú dàlẹ́ tí ọ̀bẹ sí sáwọn. ṣùgbọ́n ní ẹ̀sìn wà lẹ́sọ̀ wá ìsàmìyà ṣe ń gbóhùn mi lẹ́yìn. àwọn tí ń bẹ lóyè yìí ni mò ń wò. Ah, ok. Ah, Islam lẹ́yìn ọdún díẹ̀ sísìn lọ́dún díẹ̀ sísìn bàbá wọn ìsẹ́yìn ọlọ́run ti ní kí àgbọ̀yìn ìran wọ gbogbo lédè ayé ẹ̀sìn ti advance kọjá bó ṣe wà lánàá nígbà táwa kékeré ojú àwọn èèyàn ti là sí pé ọlọ́run wípé àbíbí sọ̀rọ̀ sọ̀rọ̀ wípé ó ti yẹ ká yẹ mú kúrò ní stage tá a wà lánàá bó sì gbà tuntun mi aṣọ táwa yìí ẹnikẹ́ni wọ̀ gbọ́dọ̀ kó lọ́wọ́ jọ àbẹ́ni kò ó pè àkó fún wa ló káàbù sàdá àlọ́jọ́ yẹn kàn ẹ̀sọ́ ń bá yìí sàdá àlọ́jọ́ náà wọ ọjọ́ mi lórí náà bọ̀ bẹ́ẹ̀ náà ẹ̀sìn má sọ pé fún wa ní yé báyìí báyìí náà gbà tẹ́ ẹ bá sọ ti di àrà mi nítorí wọ́n bọ̀ ní ẹgbà ẹ̀bùn halali ni tọ́lá gbọ́ ẹ̀bùn pé ní kékeré àti fún gbà yé báyìí àrà mọ̀ ni ìyọ̀ta ti fún yìí tẹ́ ẹ bá sí bàtà ọmọ fọ̀dà rí kà sí ẹ̀gbọ́n yẹ̀ wò ìbàjẹ́ five naira tẹ̀lé àwọn ọmọ mẹ́ka sí five naira yọ lágbàdìkà tẹ̀lé àwọn ọmọ mẹ́ka five thousand tá a tọ́ wà lágbàdìkà èyí ń ṣe nǹkan rẹ̀ èyí ó fi gbó wàhálà rẹ̀ ká má bá wọn sí rárá kódà tí ìbá ṣe pé kìyàwó lónìí jẹ́ ń tà àlè má ṣe lójúmọ́ mọ fẹ́ lè má dìde lójúmọ́ tí wọ́n bí wọ́n á dára rí wọn gan ṣùgbọ́n lẹ́ pé ń tà àṣẹ lójúmọ́ tẹ́lẹ̀ ni àṣẹ á ní dìde mọ fẹ́ lè tó lẹ́ẹ̀ má dìde pé èyí ní bá ń gbé òsàlẹ̀ òsàlẹ̀ rúù dáná sí èmi kọ́ ẹnìkan kọ́ mọ̀ dá sí ẹ sẹ́yìn tẹ̀yìn bá ní one million tó gbé fún wa tó ẹ̀yin ẹ̀wọ́ ogún èèyàn ẹ̀ wá bá mi ké Kùránì mi mẹ́ta one million naira ló wà gbà yín ẹ̀ mọ̀ torí one million lọ ẹ̀ ló mọ̀ mú one million rẹ̀ àfẹ́ tẹ̀yìn bá lè kọ̀ lọ́dún ìtẹ̀ kọ̀ lọ́dún tó tẹ̀lé yóò padà mọ̀ pé tẹ̀ kó o ṣe ni one million ntọ́jú ọlọ́run gbé padà fún yín àwa aláàkọ nǹkan tí ì sábẹ́ ẹ̀sìn tí ó kà wá kámọ́ sàtòjú bọ̀ làtàtàbíọ́nà sunana lẹ́dínà mi nkọ́bìlì kan haduwan bi hadin dirahan bi dirahin hata lọ́dà kàlùjọ́ dàgbò dàdà kàtúmọ̀ kónà ayahudu wa nasọ́rọ́ kọ́lá fáwọn nínú ìwáyà mi ro kọ́lá fáwọn wàmẹ́ wàmẹ́ mẹ́lẹ́sì tàbí ń jẹ́yàn àbí ọ̀sán táyé bá ń lo òpin nígbà tó tí wọ́n bẹ yàn lùmọ̀ mi òun fẹ́ máa tẹ̀lé ṣe sí àwọn kèfèrí alẹ́ náà kọ́bùlà kùmọ̀ àwọn tó ṣáájú yìí lọ ayé Yahudi àti Nasara torí èsì tó kọ́ fọ́ngbà mi lérè ó ní bí wọ́n bá ṣe ń rẹ̀ ẹ̀yìn bí wọ́n bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀sìn máa sọ̀rọ̀ bí wọ́n bá ṣe ń múra ẹ̀sìn máa múra tábà wọn lù wá bí ìfẹ́ máa wọ̀ wọ́n ní òṣìṣẹ́ ọ àwọn wa dojú kọ́lọ́ máa tọ́ sẹ́ni bẹ́ẹ̀ kí tí mùsùlùmí á ń ṣèyàwó báyìí ẹ̀rù pé àwọn kẹfẹ́ nìyí ṣèyàwó alága àjókòó alága àbẹ̀rẹ̀ àwọn àwọn àfa àti yìgì tí wọ́n sọ wà ní recognition ma wọ́n wá di pé wọ́n ń ránù lọ́wọ́ ní recognition wọ́n máa dẹ́wọ́lé ránù lórí amílà tó ná síbà tásílà ná rọ́nà hàmíyà ètò ìgbìyànjú wọn ni wọ́n máa náwó níbẹ̀ wọn gbọ́dọ̀ rántí àwọn àfa àti mẹ́lókè odò àtàyíká rẹ̀ láti ilé tuntun láti ìlú péjú dé ilé tuntun wọn ní dáadáa kan tí téèyàn gbọ́dọ̀ gbàgbé láyé tó sojú ìlú náà ní sísá kan lọ ilé ọkọ sísá náà sọ̀rọ̀ náà sì ni ọjà dé ní school of nursing lẹ́yẹ rí wọn sì ní ká èmi náà wà bẹ́ẹ̀ ni mo sẹlẹtọ bẹ́ẹ̀ àfa wọn ní aago mọ́kànlá ní ìjọba àwọn àfa gbogbo aago mọ́kànlá dàgbò méjìlá àwọn oníbàjẹ́ engagement ni wọ́n náà rúdu bí ìyàwó táwọn yìí ìyàwó gangan ẹ wà àwọn yàrá tí ń sun ẹkún pé bíi nìka ẹ òun òní ìjáàbù nìbàjẹ́ ti ń ṣẹlẹ̀ all control bàbá rẹ tó máa rẹ jì ẹ bá fẹ́ fọmọ mi ẹ fọmọ mi kì í àbí ló bí wa n tá ṣe nù. àwa nígbà àwọn yóò ọkẹ tí mo rí ìbàjẹ́ tá ń ṣe padà sí ní ẹkún ló kó jáde ó lára jẹ́ oṣù ẹ̀dọ́ mo rí oúnjẹ lọ́ọ̀kan ní tí ìjókòó ó lára ohun tó ń kàn mọ́. alimọ̀hímọ̀ àwọn àfáyọ̀ òkè odò sí ìlú péjú chairman wọn bàbá yẹn kú bàbá yẹn ni wọ́n ń pè bàbá mufti tó máa ń bẹ láyọ̀ lọ́dẹ̀ wọn wà dáadáa bàbá wọn ńgbà tí wọ́n jọ tí wọ́n rí ìbàjẹ́ sẹ́nu lọ́ọ̀kan wọ́n pe bàbá yẹn olórúkọ ni lágbájá mọ̀ bọ̀ mọ̀ bọ̀ wọ́n sọ pé òfin àdúgbò yìí ni pé tẹ́ẹ̀bẹ́ yìí pé àwọn ilé àwọn àtàwọn àfọ̀nìjókò àwọn náà ni wọ́n so yìgì wọ́n tọrọ ìbàríkà fún yín ọmọ rẹ̀ kọ́ ọmọ rẹ̀ lé ọmọ bàbá ń kó mẹ́rin gbogbo àwọn afáàmì ẹ̀dìdẹ ẹ̀dí àlọ́ wọ́n lọ bẹ̀ wọ́n lé ní wọ́n tó padà wà ní tó wà nígbà wọn padà ní ọ̀rọ̀ tí wọ́n sọ ilẹ̀ fẹ́ lánàá kí ló bàjẹ́ wò lẹ́sìn káàkiri ayé inú mi dùn bí ẹ bá ṣe dáadáa rẹ kí èèyàn sọ bí ẹ bá kù sí ọlọ́run ṣàtúnṣe gbogbo wa ń bí àkùsí. gbogbo ìbàjẹ́ yìí ẹ̀jẹ̀ àjọkọ̀ ẹ̀jẹ̀ àpàdà sí mùsùlùmí yá ayọ́ ẹ̀ dínà àmọ́nà òdòkúrò fi sẹ́ẹ̀lì káfá wà látàkọ́ yóò fòkè wá ti ṣe ìtọ́nu ìnáwó ọdún wò mú mi nínú sọ́tù bá kọ́ra ayà tó náà eight kúrẹ́ntì àtàtúfà sórí sórí àkejì ayà ìgbà orí mẹ́jọ ọlọ́run yẹn ń gbàgbọ́ òdòdó rẹ kó sínú ìsáàmù tán yányán ẹ bá tẹ̀lé àlèsù kankan ọ̀rọ̀ tó lójú àlèsù jẹ́ fún yín ká máa ṣe ìsáàmù díẹ̀ kó fún díẹ̀ gbogbo ànájà ọ̀rọ̀ mẹ́ ọ̀ya. Olú òbí ọmọ mi. Nígbà tí ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ dábì dúró ni o. Tó bá ti di wọ́n lò pé bí àwọn bàbá dé tó a sọ. Ẹ ṣeun. Ẹ bá ti kẹ́jọ̀ mi pẹ̀ yín gẹ́ sọ́mu pé ti tó. So ìbéèrè lẹ́yìn pé nípa àsìkò wọ́n ní gẹ́gẹ́ bí ìgbà tí àwọn èèyàn sọ nísìn ni pé ìrun tún ni ti tó nìkan bí twelve thirty sókè. so lónìí lónìí twelve thirty two òyìnbó ló dàgbò. so ẹni tí wọ́n wá kí ní ìkànnì tí ó lọ tàbí bí ó lọ kí ní ìdájọ́ rẹ̀. ó lè mọ ó sì kí o lásìkò tó lọ́n fẹ́ ṣùgbọ́n bẹ̀rẹ̀ àsìkò dáa kákínní one one thirty ó dájú two two thirty three lọ. àmẹ́ńtókì three ẹ̀kọ́dà ẹ̀ńtókì three thirty ó ní ọ̀rọ̀ mọ̀ n bọ̀ wá jẹ́ kí n sáré wo kinní kan. a lónìí ní fọ́ọ̀ gèrègè fọ́ọ̀ ni a lónìí ó bẹ̀rẹ̀ pé títí bíbí ten minutes to four àsìkò zúrì làwà ṣé ìsìnkú wúyé nísìn irun àríwá tó wọ́n sà àsìkò oorun nínú sẹ̀ríà wọ́n sà ni ètò fẹ̀ ni ọbẹ̀rẹ̀ nígbà kan ọ̀pá nígbà kan ni ìbẹ̀rẹ̀ rẹ̀ orí twelve thirty two yìí múta rẹ̀ ní bàtà sí bàtò bàtò parí sínú arsenal lásìkò láti fọ́ yẹn títí tó lè change àwọ̀ sí yẹ́lò kí ló sì tó change sí yẹ́lò ní after six ní bàbá èsì sọ́tì èyí ọ bẹ̀rẹ̀ nígbà kan parí nígbà kan ni ṣùgbọ́n ká tètè kí torí ọwọ́ Ọlọ́run lẹ̀mí wà tọ́wọ́ ń bá ní àárẹ̀ abá sọ̀rọ̀ tá a dóko kì í ṣèjà ẹjọ́ pẹ̀sẹ̀ mi tẹ̀ lórí ẹ̀ ni ní mọ́sásọ̀dọ̀ wa ní dùbẹ̀ àjọpọ̀ àjọ sọ̀rọ̀ ni èrò ń kí ní tiwa padà kó lùtùbù irun ti ń tó ní twelve thirty tá a bẹ́ẹ̀ irun wákàtí kan lẹ́yìn rẹ̀ ká tó kírun ìyẹn náà ti tó tẹ à ń rẹsẹ̀ di irun rẹsẹ̀ di ara wa one thirty láàmú kírun tẹ́lẹ̀ ká bá gbé tẹ̀ ká dẹnu wá àwọn ọmọ kìí sọ pé jazakumullahu khairan alonso sani sáré tàásùkò lónà kìí ìbẹ̀rẹ̀ àṣekù sí ni sẹ́ẹ̀rí ká dúró sọ́dún kan bí yorùbá ṣe máa ń dúró kò bá sẹ́ẹ̀rí àmọ́ o pẹpẹ túwù náà ní láyé túwù ni ibi tó tó one thirty ní one thirty ní láyé ibi yẹn kọ́ kọ́tà tó tún ní kọ́tà tó tún ní láyé ibi yẹn kọ́ kọ́tà tó tún ní kọ́tà tó tún ní láyé àti ní oṣù àti mẹ́rin kọ́tà. alásàrì three thirty ní mọ́sáàsì mi ọbẹ̀ ládùúgbò tàwọn ẹ̀ three thirty kálásàrì oṣù tó three thirty wọ́n ṣe náà fílà nù wọ́n ò tí kí wọ́n alásàrì bàjẹ́ nǹkan mọ́ ọjà bọ́ọ̀nù alásàrì fọlọ́ọ̀ ìgbà tó change information ẹ wo Saudi Arabia kà sí àpèjúwe torí èmi wà náà tó ṣe àjì lọ́dún yìí àti bàbá tó lóko tì mí àtẹ̀yìn méjì kan tàbí kí wọ́n abílẹ̀ ń gba adé àjọ lọ Mẹ́kà lọ́dún yìí ní Mẹ́kà àti Madina pásítọ̀ wa ti tó bá tagbó ní bá ti dán kẹ́ẹ́ ẹ wo bí agogo ẹ mọ̀ bọ́ ẹ mọ̀ bọ́ọ̀lù pípẹ́ yìí tọ́lọ̀ pásítọ̀ ti tó báyìí débi àsìkò ni wọ́n pè wọ́n tọ́ba pè wọ́n àsùbá ní sàṣọ́lá tó kẹ́ẹ̀ tó gbọ́ kàá máa ọ yà tán fifteen minutes lẹ́yìn gbọ́n kásá àtúkà lè nànà o àforí ti tó ọtí ọmọ ibi ti tó sọ ẹ bá ń sábà tó fẹ́ kánjú kéwù tó yàn kàtí ó jọ ẹ̀ kánjú kéwù kọ́ gbére àrùn ẹ̀dó tẹ kọ́ máa lọ. kẹ́lá tẹ gbúrú kí wọ́n tó ṣe ká mẹ́ ẹ̀ lọ sẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún kẹ́lá tẹ àlàsáre kẹ́ tó ṣe ká mẹ́ ẹ̀ lọ sẹ́jú márùn kẹ́lá tẹ lọ́dún kẹ́ tó ṣe ká mẹ́ ẹ̀ lọ sẹ́jú márùn kẹ́lá tẹ ṣáà ẹ̀ lọ twenty minutes twenty five minutes owó tó ṣe ká mẹ́ bẹ́ẹ̀ sì ń ṣe bákàrẹ̀ ṣe ń ṣe màdínà nù ṣùgbọ́n àsìkò tí wọ́n tó bẹ̀ gan wọ́n pè tẹ́bi sọ fún gbogbo yẹn láti kó ẹ̀ńtọ́ fẹ́ wẹ̀ ẹ̀ńtọ́ fẹ́ yàgbẹ́ ẹ̀ńtọ́ fẹ́ fún sáré ẹ̀ńtọ́ fẹ́ sáré lọ bìkan tó padà wá gbogbo tẹ́lá fẹ́ ṣe ṣùgbọ́n sẹ́dá sọ pé ẹ̀ńtọ́ bá pèrò bá mọ́sáàsì kan kò gbọ́dọ̀ kú òun bẹ́ẹ̀ wà fún tó bá dání kó ọba àmọ̀jà máa ń bómi lọ kú ọ gbọ́dọ̀ kí ni wọ́n ti pèrò. torí ìdílé yìí a máa tẹ̀lé táyì ká sì mọ̀ bu ẹni tó ń yá tẹ́ bá dé sábẹ́ nísìn bóyá àwọn ìsàlẹ̀ ò ti ní máa múra àti kéwù àwọn kéjì wò sí ní kéwù tí èyí tù ẹni tó kí ń gbà lásìkò ẹ̀ tó ṣẹ̀rí ọlọ́rọ̀ tẹ̀lé ẹ̀ tó dá àrí méjì àsìkò ètò kí ṣẹ̀rí àlọ́run náà lọ́wọ́ mú ìrọ̀wà níwọ̀n bá bẹ lásìkò òun náà lọ́wọ́ kò tí ì wọ gbèsè oyin kí àmọ́ kó máa ń tẹ ọ̀dà torí tí bá ń tẹ́ tẹ̀mí ọ̀yìn ọ̀bá gùn ẹ̀ tásìkò olùdé bá tí òkè tẹ̀mí ọ̀bá gùn di tẹ̀mí ìrápẹ́jùwe tí wọn bẹ kí wọn gbó tó wá kú wà á gbé santẹlẹ alakala fi kàn sanu wà á gbé santẹlẹ yagida kú ala si kárò la. ẹni tí. na bẹ́ẹ̀ni ẹni tí ẹni tí tẹbili ò ní kó tó kú aago mẹ́ta tí n sùn ní ti bàlá yé yọ ọjà bọ fọdọ lánàá kí a máa kí ni tọjẹ yó tí o fi kí n sùn ní ti kú gbogbo yẹn yẹn gbọ́dọ̀ máa rò wá kẹ́ ẹ tó sáré sọmọ káwa ọmọ travel ká má dùn òkè òtún ti bá a lójú ọ̀nà ká lè kó lọ rajà ká lọ kánú àbí oníṣà lọ rajà káwa nígbà bá dìde akẹrun pa lọ́sọ̀mọ́ apá àdèlé ẹ̀ẹ́sì àwùsá tí ọ paaki tírélà tí ó dùn kírun ọlọ́kọ̀ kékeré ọ paaki yóò dùn kírun àwọn ọ̀dà àlọ́ ni àìmọye èèyàn ti ń lọ tí ò délé àwọn àjẹ rọrùn àjẹ zuri àjẹ asiri àjẹ nọgìrì àjẹ sáyì tábàlà àjẹgbà rẹ láyé tábàdà mọ́ ń kọ́ alọ́ kí gbàtàsíkò ẹ̀ ti kọjá tó tọ́wọ́ ń bá kọ̀ǹkọ́ kìláàrù bẹ́ẹ̀ sàwọn àdìsí mi kó lè bọ̀. àwọn ẹ̀rọ ìtàkùn abá ní kọ̀ǹtún lórí ọkọ̀ tá a wọ̀ àkókò ara wa àwọn ọmọ ọmọ páàkì àmàdé òkè nù. níbo là ń lọ tọ̀wọ̀ tá a lè bẹ́ẹ̀. ọ̀ya alájí ìwé ẹ̀jọ̀ mọ́gìlíbì ọ̀pọ̀lọpọ̀ mọ́sáàsì nílùú yìí. mọ́gìlíbì àgọ́ méje òṣìṣì. ọ̀rọ̀ àgọ́ méje nìkan kọ́ wọ́n ń pèrò tán báyìí kí ẹni tó ń pèrò kótó pè wọn. láti sọ̀kà mọ̀ sí ẹ ẹ ẹ gbogbo gbogbo olùkọ́ àpònà ni ti ń lọ wákà ní gbogbo àdúgbò àti lọ maka ndé wòlé ní tẹ́sí tẹ́pẹ́ olùmọ́gbìmù tà maka àbímọ dì náà tẹ́sí kàmọ́ ní usa èyí yóò sì náà kàmí yìí yóò tún dóko díẹ̀ tí wọ́n sọ àdúrà kan tó sì kàmọ́ ẹ ẹ nígbà yàrá sọdọ̀ sọ̀rọ̀ bí sáfù ti wá nù ní tẹ́sí ń sẹ́dọ̀ sẹ́dọ̀ sùnà ní ọ̀sọ̀ la abúlé ìbúná àbá sọ́dí ara ni ó máa gbé yàtọ̀ sọ̀rọ̀ ibẹ̀ gbé sọ́dọ̀ tó máa gbé ibà ọ̀rẹ́ tí wọ́n bá pẹ̀lú tán lójú àlẹ́ ọ̀sán dáa àdúgbò sáwọn onídìí ṣe náfìlà o ṣùgbọ́n àwọn tó fẹ́ ṣe náfìlà òde wọn ṣẹlá káà méjì àwọn kan jókòó wọn ò ní ṣe náfìlà kankan lẹ́yìn tá a pèrò tán àwọn tí ò ṣe náfìlà ò bá àwọn tó ṣe náfìlà àwọn tó ṣe náfìlà ò bá àwọn tí ò ṣe náfìlà torí bá mi hàn pé bẹ́ẹ̀nà àtàlẹ́ ní sọ̀lá àtọ̀ bẹ́ẹ̀nà kúrẹ́ àtàlẹ́ ní sọ̀lá òun lẹ́ẹ̀mejì ó lè máa ń ṣá à fẹ́ẹ́ bá fẹ́ fẹ́ẹ́ bá fẹ́ẹ́ musahabu ẹ bá fẹ́ kó ṣe náfìlà lẹ́yìn tó bá ṣe náfìlà tó tán sálámà ni wọ́n tó ṣe kàánà ìfẹ́ ṣe lójú àníbí muhammad salamu sọ gbàlẹ̀ tiwa náà ti sọ pé láìla ìlà láì kọ́ kọ́kọ́ lágbẹ́rù lágbẹ́rù ṣáda láìla ìlà láì ṣáda lọ́kọ́ sọ̀dà ayélujára sọ̀rọ̀ táyà lẹ́nu fàdá ọ̀nìkọ́ ọmọ ti sọ̀dá ọ̀nìkọ́ ọmọ ti sọ̀dá ó ti sọ kàmá sí ìlú ẹ̀sẹ̀. nígbà kódà àtúndínà sísúnà bíbí pé wọ́n pèrò tàǹtọ̀ yẹ káká tàbí ní káká sọlọ bẹ n bá ń kà lẹ́yìn tá pẹ̀lú tán ìpẹ wọn di dandan fún kókó sípẹrẹ àlùkè àmà àtọ̀nìkà ìkà àmà ní straight ní tá à ń sẹ ní sẹ lédi sin Islam ìfẹ́ inú tilẹ̀ Yorùbá ni ọbẹ̀ sin Islam. ìbéèrè tó kàn ní sinmi pé olùbéèrè béèrè pé ṣé ó dáa kí èyí ó máa kọ orin tàbí máa gbọ́ orin lábẹ́ bẹ́ẹ̀ náà ṣé ó dáa kóbìnrin máa ṣe wáàsí ṣó ká fún nọ́mbà kílẹ̀ yìí yìí béèrè sí. wọ́n ti bẹ̀rẹ̀ mi ọ̀rẹ́ ti bíbélì ni o ti jẹ. àwọn ah, ah, èmi ti fi jẹ náà sẹ́yìn àtàkùn àbíbùdá àtẹ̀yìn olóyè òun pa ní yín báyìí. Ah, mọ́gàjì mọ́gàjì ẹ̀fẹ́ jẹ ẹ̀fẹ́ tó ń dàgbà nù ẹ lọ wá ọ̀rẹ́ tàwùsàn wá kí ló bá ń gbé àwọn àrà. orin kíkọ orin gbígbọ́ kì í ṣe Islam tẹ ẹ bá rẹ nìkan tẹ ń kọrin kò sí Islamic songs muslim songs lọ́wọ́ kò sí islamic songs àwọn mùsùlùmí tán yàwọ́ àwọn náà ń kọrin kó sórí ìsìlámù tí ó bá ti lè bẹ́yàn ń dún ohun tó fi ìlú sí wọ́n fa ago sí wọ́n fi nǹkan mí ìgbàlẹ̀ bẹ̀tẹ̀ ní kókókókókókókókókókó aráàmù ti dé. ọlọ́run ní wàá má àlámù náà ṣàyẹ̀wò wàá wọlé ń bàbí la ìnáwó ìlà dẹ́kọ̀ọ́ wọ́pọ̀ àánú mòbí nùsọ́tù yaasin owó fi máa ní ìrọ̀sára orin kíkọ kò tí ẹ̀ tọ́ fún gakójó lórí wàmọ́yà mbàgìlà kọ́ tọ́ fún kójó lórí. inú sọ́tù ṣùọ̀rọ̀ ọlọ́run ní wàṣùọ̀rọ̀ ọ̀hún yàtọ̀bẹ̀ ọ̀hún gọ̀ọ̀rọ̀ àwọn olórin ọlọ́run láwọn ẹni ìgbé àwọn tó sọnù ni máa ń tẹ̀lé wọn máa bá wọn kọrin wọn tí máa bá wọn lè tí máa wòran wọn àwọn tó sọ̀rọ̀ ní àgọ́wùnà dọ́ọ̀dúnà àwọn tó sọ̀rọ̀ níjẹ́ bẹ́ẹ̀. ṣé ìtọ́nà bá ní olórí ibú ní í ṣe ti ṣe lébe bàbá olórí ibú lẹ́yìn sí kọrin kan ṣé lè lọ́ọ́ ká sọ níṣẹ́ kì í ṣe kárí ẹ ń bá fẹ́ máa gbọ́ nǹkan tí wọ́n máa jẹ́ kára rẹ̀ ọmọ yá kí sẹ́ wọn àdó ṣe lọ́wọ́ ẹ̀ àyà àbúrò ànínẹ́kọ́ máa gbọ́ àwọn àdìsàn ní ọ̀sán ni kọ́ máa bí a bá tó sọ ọ̀gá kan kó tó àwọn yàrá máa ní wọn kọ ní pàdé àbí ọ̀sán ọmọdé náà ẹni tí ọba máa ń tà kọ́mọ wulẹ̀ sọ ntọ́ bá mà dájú ni kò sọ ntà bá mà dájú òun ni ká máa sọ ntà bá mà ká máa sọ. alẹ́gbẹ̀rúmánu wà lùwìlì dà fún ọ̀sọ́ bẹ́ẹ̀ lèdè lábá àwọn ẹrú àtàwọn kéékèèké alẹ́gbẹ̀rúmánu wà dà àwọn ẹrú àtàwọn kéékèèké. kò sì sí ìlú ẹ̀rọ kaba ilẹ̀ wọn àgbẹ̀rù kankan dání tọ́bùrù ni o àbí míì ti bẹ́ńtọ́nà lọ́wọ́ wò ó gbé dání ọwọ́ bá ní sọ̀sán yọ lọ́wọ́ kaba ilẹ̀ ara òṣùpá ẹjọ́ kẹ̀nẹ́ ayọ̀ lọ́wọ́ kan tí wọ́n wí náà ni kò nílù kò ní jìtà kò ní aago kò ní fèrè sílẹ̀ yìí lè ń pè lórí kò ní bàǹdírì ṣe ń dín lórí mi. èyí ń bẹnu gbogbo tíra mọ́tíra jùlọ yà ètò ọkọ ní ládàbí pé ká máa dùn tí ìsìn bá máa kàkà lẹ́lẹ́ yọ ọ̀nbẹ. tí àfikà àdọ̀rí tẹ̀ wo bó ṣe ní oní ẹ ọlọ́rọ̀ máa kà ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ló ní tí wọ́n ń tẹ́gbẹ́ oní ẹsẹ̀ oní ẹsẹ̀ ẹsẹ̀ láti máa gbé. èmi ò kọ́ yìí àwọn àtúnṣe tí àti mọ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yìí ó ní tí àkàtí pẹ̀lú nòníyà nòníyà gbogbo tó kọ́ bẹ́ẹ̀ twenty thousand lé ọ̀rọ̀ lọ́kọ́ bẹ́ẹ̀ gbogbo twenty thousand lọ́rọ̀ lọ́ba yẹn nùrù ní parí ọ̀rọ̀ kọ̀ọ̀kan lọ́nà twenty thousand. kò ní inú kò ní fèrè kò ní jìnnà eléyìí olóba olóyè wa ju bẹ́ẹ̀ sí wọ́n ní wọ́n ní ìyàwó ní wáàsí láàrin àwọn obìnrin ẹgbẹ́ obìnrin tó fẹ́ ṣe wáàsí bí ìyàwó Aisha ọ̀dẹ̀ àlẹ́ àná ṣe máa ṣe wáàsí fáwọn obìnrin tí wọ́n kọ̀ wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n kọ̀ ní jẹ́nẹ́bà tí wọ́n kọ̀ ní bẹ́ẹ̀ síwẹ̀ wíwúsù tí wọ́n kọ̀ wọ́n lámì láàrin àwọn obìnrin bẹ́ẹ̀ nígbà tó mẹ́ẹ̀ka takú ọjà mi ọ̀sálà fáwọn ẹ̀dùn ní tòun gba ìṣòro di aláàríyá táàmì ọgbẹ́ ẹ tọ́ba ti dé kíníkà ẹ ó fòkù sí àti lọ́fíńdà ọ̀lẹ́ ilé àlẹ́bì kò tí ì yé mi ẹ fòkù sí bo ní kíníkà àárín ní tuntun sọ àìsàn akẹ́kọ̀ọ́ kó wọlé àdé káyọ̀ ọ̀dọ́ mi ìtàlẹ̀ ní òde sọ ọkùnrin ni yọ̀ọ́ máa sẹ́nu kú bí orí ìwú ọkùnrin ni èmi ní sọ ọkọ̀ wáwọ yàrá rẹ lọ ó sì àlọ́ sàlàyé ẹ̀ fún ẹ̀ ọ̀hún ti wí ni ìlú tí ó máa ṣe rẹ̀ àwọn akọ́sà ni ayé àní àwọn ọkùnrin àní obìnrin gbogbo ọdún kò lọ bìbà àní ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi àsàlámù àlékún ọbẹ̀rẹ̀ kálákálá nu kálákàlá bẹ̀rẹ̀ nù kì í sílànà islam ibi ọlọ́run bá fìyàn sí tó dógò rẹ ara ẹni tí dẹ́ sí kọ́mọ́nù ibi wọ́n bá fi ó sì mọ̀tẹ́ bẹ́ẹ̀ o. ọlọ́run ti sáré mọ́ lórí. lábẹ́ bẹ́ẹ̀ àwa tí a bá fẹ́ ọ̀rọ̀ kíkún lórí ọ̀rọ̀ orí kíkọ àti àṣà ẹgbẹ́ tẹ̀ ti wà ń ta látọ̀dọ̀ àwọn ṣé wà náà ni. so ìbéèrè tí ó kàn ní ìsinmi pé ìjẹ́ lẹ́tọ̀ọ́ sí ọkọ sí mùsùlùmí ọkọ àti ìyàwó láti máa lọ sí àyẹ̀wò ẹ̀jẹ̀ kí wọ́n tó fẹ́ra wọn. ayé ti dé ojúlù àfa ìbàjẹ́ sì ti gorí rẹ̀ kankan e, ìyẹn tẹ̀ ń sọ orúkọ àpilẹ̀ tí mo sáàdì mi lórí rẹ̀ tábà bẹ́ẹ̀ ṣe ẹ̀jẹ̀ pé kámúbà bí máa bí wọn àbí kámúbà fẹ́ni tó ní èsì lára táàbà bí máa bí wọn táàsì bí táàsì fẹ́yàwó tó ní èsì lára ṣé n ti jẹ́ problem lára ìyàwó àtọ̀tún ti tán ṣé ẹ̀jẹ̀ kan wà táyé òtí òsòpọ̀ máa ń bẹ lára ìyàwó náà ọlọ́mọ nínú ẹ̀jẹ̀ rẹ̀ wà ẹ̀yìn tí tí obì wá wà ẹ̀yìn tí obì apọ̀ máa ti wó bì tọ́ọ̀kì ní ọ̀yà ìgbẹ́ náà ni ẹ̀yìn tí obì apọ̀ ọmọ rẹ̀ ọgọ̀ pé dèdè ni wọ́n yà ọwà àbíkú sì ni yọ́ọ̀ máa jẹ́ kò ní yé sẹ́ńdìn rẹ̀ wà abẹ́yẹ ìkẹyọ̀ kóso láàrin one thousand nǹkan tí ń bẹ lára èèyàn ṣe nǹkan níbẹ̀ lára bàbá yẹ ìyẹn wò àwọn tó kù kílẹ̀ ìyẹn wò torí èmi fi máa ń sọ pé èmi gbé ọlá fún ìsìkàárọ̀ èmi ò ìsìkàárọ̀ ni lájú rẹ̀ rárá parọ́ fẹ́fẹ́ ìwọ obìnrin wọ́n fi ọkùnrin tí ń gbọ́ gbogbo ojú ara obìnrin lóbìnrin ká ọ̀rọ̀ bà kánú lára ẹ̀ ìwọ ọkùnrin lájú rẹ̀ rárá wọ́n fi aṣẹ́wó sórí obìnrin mùsùlùmí tó da ìbòrí borí torí ìran tó wọ bùbá ẹwà ń bẹ lára rẹ̀ ìtọ́jú ọ̀tá náà ta tọ́jú ọjà náà ta tó kun artificial beauty ní fi hàn yìí tó kun ìtẹ́ ó kun parí ẹ̀kẹ́ ẹwà ẹwà àtọwọ́dá tábà ti lè fọ́ tó fi kun ojú kó bẹ́ẹ̀ tán bí ọ̀pọ̀rọ̀ ló ṣe rí. máa wulẹ̀ tán ra rẹ jẹ fẹ́ ẹni tọ́jú ẹni ọlọ́run ọmọ ní bẹ lára ẹni tọ́jú ẹni ọlọ́run ọmọ abúlé bẹ lára èzù tàkáyàwó lè ló tẹ̀fẹ̀ kan fàyínà ẹni kọ́ni ní sáyidà sars ẹ̀wù ń fẹ́ fẹ́ dáadáa ẹni tó fẹ́ tóbi bá jẹ́ gbéwìrì àbọ́kùnrin ní gbéwìrì tóbi bá fẹ́ àbọ́kùnrin fẹ́ tọ́ba bí wọn mẹ́fà fún yàn ká mọ́ létí pé mẹ́rin ni wọn náà máa gbéwìrì wọ́n sì bóyì ju ìyá wọn àbí àbá wọn lọ gbogbo nǹkan ni ká sọ́ọ́ lẹ́yìn ìgbà náà kátàwá alàlà ńgbà ti sọ ọmọ tá a fẹ́ fẹ́ lọ́kùnrin àti lóbìnrin kábẹ́ lọ́run ló pọ̀ ọlọ́run jẹ́ ń ta afẹ́ ò léèrè ìkànnà àgbàríkà kò dá lọ. èmi níbi ìlú fún yẹn ẹ̀ ń sọ fún yín pé ẹ̀ ń tọ́fẹ́ yẹ̀jẹ̀ wọ́n lọ yẹ̀jẹ̀ wọn ṣùgbọ́n èmi o èmi o èmi ò yẹ̀jẹ̀ wò rí ọlọ́run sì jẹ́ fẹ́ ǹjẹ́ ó di fìtínà sí mi lọ́rùn ọlọ́run sì fà àgbàríkà gbogbo ẹ̀ lọ́lá àgbàríkà yà á èmi ò yẹ̀yẹ̀ kankan wo nígbà gbogbo ẹ̀ lójú sáà lórí pé nítorí yorùbá tí a wí fa náà làwọn náà rò pé ní nǹkan gidi agbàgbégun tó kù lẹ́yìn rẹ̀ tó yìnbọn ọ̀mà. ìbéèrè olùbẹ̀rẹ̀ ìbéèrè wípé àdúrà ṣíṣe ìjẹ́ ara pé kẹ́rọ̀ máa tètè gba àdúrà ni wípé ọlá ànábì ọlá Ibrahim Sheikh Niyaz Niyaz so ṣé okòwò eléyìí náà kéèyàn máa fi ọlá àwọn bàbá bàbá bàbá wa nínú omi lọ sí. a ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa àwọn orúkọ kan tá à ń pè é ẹfi gbogbo tẹfi kù ẹfi kù náà àtàwọn mi tẹ ti sọ ọmọ ìyá kan náà ni aláwọ làápẹ yá aláwọ yá rahman yá wahab yá rozak yá latif yá hajjo yá kọyọm yá dání tẹlẹ wàlẹ yá arahama rahimin yá alim yá alámọ̀lùkúrò àwọn táwọn pẹ̀lú gbogbo kárakára kà mọ̀ bá wọn káwọn àwọn obìnrin o. ìbéèrè eléyìí wáyé pé bàbá àjẹkù títa. Ah, ó sì bọ́lá kó sì bàbá àbàlẹ̀ kó sì bàbá èkó ẹ̀gbọ́n ta kankan tẹ́tẹ́ èèwọ̀ ni nínú sọ́ọ̀tì máyídà àyà náìtì súrà karùn-ún àyà one time five five past ninety àti ninety one àyà kọkànlélàádọ́rùn ọlọ́ọ̀ni nàmọ́lẹ́ wà lẹ́yìn sẹ́rù tẹ́tẹ́ ní lẹ́mẹ́sẹ̀rù wal ansab wal aslam rijsun min amali shaytan fajtanibuhu la'allakum tuflihun. ọtí mímu tẹ́tẹ́ títa sísè òòsà yàtọ̀ sọ́yọ́ iṣẹ́ mi wò ọlọ́run ní sún ẹ̀gbẹ́ni min amali shaytan nínú sísun ni fajtanibuhu ọlọ́run ẹ̀jẹ̀ sí la'allakum tuflihun torí kẹ́ bá lè yẹrẹ iná ìrírí ṣètò náà yóò kẹ́ abẹ́lẹ́pọ̀ àdáwọ̀tà bagdọ́ọ̀fù lẹ́kàmù wà lẹ́sẹ̀ wàyà sódà fún án án sẹ́mi lọ wàsúdàkú àǹtìkìlẹ̀ wà ní sọ̀lá fọdẹ àǹtìmùtàwọ̀ èsù ń wá láti dọ́palẹ̀ láàrin pẹ̀lú ọtí mímu tẹ́tẹ́ títà àti sẹ́ni inú kò rí ìrántí ọlọ́ àtijọ́ sí fọlọ́ sẹ́yìn ìdàwọ́ mẹ́ ọlọ́mbẹ́rẹ́ ìta àìnà yàrá àwọn sàbẹ́ àbí ọ̀sán dọ́nà ló wọ́n láti jáwọ́ mẹ́rin ọlọ́run bá wá wọn ò débi débẹ̀ tí mo yẹ kú mọ́ lẹ́yìn ìgbà tó ń sọ dé wọ àwa náà jìnnà sí ọ̀ya lórí fọ́tò yìí àwọn onígbòógbò ni ojú islam. fọ́tò tó bá jẹ́ làlórí bíi passport photograph fragmentation passport driving license document in school document iṣẹ́ kan bank document àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káyà àwọn fọ́tò táwọn àyà táwọn kó kára lé haramu ni o àgbẹ̀ pálọ̀nù gbèsè ti rú haramu ni o kalimatu wahida ni ẹ̀rọ eléyìí ò ní pàṣẹ mójúlò òkè nínú àṣẹ àdẹ́sẹ̀ àdábà yọ̀ọ̀mọ̀ kìyàmẹ́tì mùsọ̀gbẹ̀rọ̀ inú àdéhùn sọyìn Bukhari àti Muslim àdéhùn sáwọn tí yàwó lè lálùkẹ́ àmà wọn làwọn yàwó náà yàwó náà wò tọ́lá wọn pé ahaju ma akhalaqtum ẹ wá fẹ̀mí sára wọn kẹtẹ yà kalẹ̀ báàlì yàtọ̀ àwọn gbéra bàmí náà làlí àlàlí ẹ wá fẹ̀mí sí agbọ̀ wa lẹ̀ yorùbá débi pé máa ń gbéyàn sáré wọn tún yà fọ́tò rẹ̀ ṣé wọ́n máa jókòó wo sáré òun nígbà tí wọ́n sì tán wọ́n máa wo fọ́tò rẹ̀ bí ba gbéyàwó sáré nù ẹ fẹ́ náà yà ìyá náà rí mọ́ ọ̀rọ̀ wọn sá tiẹ̀ yé ọ̀rọ̀ dojúrú gan ayé ti dàrú pọ̀ mọ́ra wọn o ẹ ẹ ń bá gbá súnà àdébí ọ̀sán mú yọ̀ọ́dà bí ẹni tó gbóògùn náà mú ni láyé tá a wà yìí àwọn èèyàn ní ọwà civilized day pé kò ríran ọ̀dájú ọba ayé pé àwọn ọ̀bọ̀rùn pé tí akọ́dà bá ní láyé pé ọlọ́run jà bọ́ọ̀rùn pé àwọn abáyọ̀ ń pé ju àwọn gan tán sọ bẹ́ẹ̀ lọ àmọ́ ayé jù wọn lọ bí òwe ṣe jókòó yìí tí a bá ní kí n sọ ntọ́sẹ̀ lógójì orílẹ̀-èdè lálẹ́ àdásá àárọ̀ yẹn orí mi ní ti máa sọ ogójì orílẹ̀-èdè àwọn ntọ́sẹ̀ ń dùkọ̀ ọ̀kan kọ́ńtù kọ̀ọ̀kan mọ́jú àárọ̀ yìí ń sọ fún yín lórí ni. ẹni tó lọ ń wú àsìfò láìsí ju àárọ̀ kọ́ máa ń gàgà kọ́ máa tọ́sẹ̀ nàìjíríà gan mẹ́gbẹ́ yóò sọ ntọ́sẹ̀ lẹ̀ ńsọ lọ́sà yóò sọ ntọ́sẹ̀ lẹ̀ China yóò sọ ntọ́sẹ̀ lẹ̀ ní Chicago yóò sọ ntọ́sẹ̀ lẹ̀ ní Canada kọ́ máa. tó bá àdé torí pé à ń wo à ka gbàǹkà wo káà torí ẹ̀ máa yà pọ̀ yóò ní ṣẹlẹ̀ tó àwọn kọ́ náà ló ní wá sí fàbọ̀ fún jọ kan ẹ̀ tá a padà níwájú ẹ̀ tí ó dàbà máa wulẹ̀ ní í ṣe. nítorí àríwá sí nínú. ọ̀ya. ẹni tí yóò kọ ìbéèrè nípa chairman man city kò yé mi fún bóyá kẹ́ni ìyẹ̀wò jáde kó wá. chairman àti chairman man city o àti chairman tíìsì man city o àsìkò tẹ́fíǹsì man city o ẹ máa ń lọ fi lọ lé kéwì àdéhìsì ẹ máa jókòó mọ́sáàsì ẹ máa gbọ́ wáàsì ẹ tí ọ̀bá sí wáàsì ẹ jókòó mọ́sáàsì ẹ máa sàṣàárẹ̀ ẹ máa ṣàdúrà ẹ máa bẹ̀rẹ̀ fún dáadáa ayé àtàlùkẹ́ àmọ́ yìí ẹ máa lásìkò yín dáàbò lórí tọ́ọ̀bù tẹ́ ẹ̀ rí rí tẹ́ ẹ̀ sì ní rí sí ìdàlùkẹ́ àmọ́ wọ́n ọ̀mọ̀ yín ẹ̀yin náà mọ̀mọ́ rí ẹ̀ ní pàdé ara yín ìdọ̀rùn ẹ̀ ní pínu owó bọ́ọ̀lù mọ̀tán gbà kí á ní wàhálà ìlànà ànàmọ́lá yàtọ̀ dúníyà láìbù وتكاثر في الأموال والأولاد كمثل جيس أعجب كفار نباته ثم يهيج فتراه مصرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور nínú sọ́tò làhàdìdì sura fifty seven ayah twenty lọ́nà tó ibẹ̀ ilé ayé ọlọ́run ní eré ni wọ́n fi ń ṣe eré eré lọ́sàn eré lóru lẹ́sọ̀ọ́ ní ayé dà ẹgbàgbé èdè tí mo torí ẹ̀ dá ẹ sáyé ẹ̀yin nàmọ́lẹ̀ àyàtò dúnìá láyé bọ́n wà mọ́lẹ̀ àyàtò dúnìá ilá màtá òbòrò orí gbogbo gbanú ayé ìsẹ̀yìn ayé ọjọ́ nǹkan kájá tó ti ń gbà yẹn jẹ́ lọ ẹ padà kó ń bẹ́ èèyàn ní padà lẹ́yìn mọ́ ọmọ ọlọ́mọ ń lọrí ọkọ ní ìyá mi kiri kàbí nǹkan ojú mi ò tẹ́yìn mọ́ o ẹ̀sùn màmí jẹ́jẹ́ mu ni à ojú ìyàwó ìyàwó rẹ̀ yìn yóò lọ ilé ọkọ ọmọ rẹ lóṣù mẹ́ta sísè jẹ́ láìsí ojú ilé àrùn tó àrùn náà bọ̀ tí o lè pásọ̀tì inú tí o lè fisa inú tí o lè agbọ̀rẹ̀sì inú ó rìn àrùn kìámà ó rìn sọ pé èèyàn lẹ́yìn èèyàn kú lẹ́yìn ìgbà tó níta tó lẹ́yìn lẹ́yìn sọ pé ò lẹ́yìn ẹjọ́ ká kọ́ padà àrùn kìámà mọ́ ká lọ àsùnwá lórí iṣẹ́ olóore tá a fi bọ́lọ̀ pàdé eré ká mọ̀ lórí ìbàjẹ́ láyé àtijọ́ dangers eh, three stars àbí nǹkan shooting stars làwọn náà máa ń wò nígbà tá yìí sí láàrin ọdún mẹ́wàá ọlọ́run gbé èmi kó mbẹ́ mu ẹ́ gbogbo fíìmù yìí díà fíìmù kẹ́nẹ́ kan ọ̀ràn rẹ̀ wọ́ ọlọ́run wò astagfirullah astag ìsìn lọ́jọ́ kò sí sára two hours three hours odeon lexi aa ah! tẹ́lẹ̀ wọn sàkántẹ̀ lálùkẹ́ àwọn ọmọ ọlọ́run ọlọ́run astagfirullah mọ̀rọ́nà ọlọ́run ṣàánú mi o gbogbo lanu àwọn tọ́lọ ní àtẹ̀tẹ̀ máa gbọ́rọ̀ ọlọ́run ní ìsìn táwọn ọ̀gbọ́n látijọ́ ẹ tètè yí padà o. ìbéèrè tí ilé náà ní uk máa so àwọn tí afárá ìbéèrè ní ẹwọ́ ẹ̀ka jẹ́ kí á fi sí àsìkò ní tàbí kí á lọ síbi tí àwọn àti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ tọ́sí ní orílẹ̀-èdè so àyè wà fún abẹ́ láti béèrè béèrè tí kò bá yẹ wa lẹ́sìn. then àwọn akíṣẹ́ tí wọ́n tó wà Ètí àdẹ́tọ́ bá fi kún ọmọ jẹ́ kí ẹ sọ tán so ká fi kún ọ̀hún nìkan. Wọ́n ní ẹgbẹ́ lórí fọ́tò àti wípé èèyàn fi fọ́tò ìpọ̀ ara lé wọ́n ní aburú wo ni yé ilà ipa ọdún kò mú sùn ní ẹ tó bá ti. Sẹ́yìn tí wọ́n bá ti ní nǹkan kan ọ̀dà ká mọ́ kọ́kọ́ sọ pé aburú wo ni wọ́n fa. Ọwọ́ ọ̀gbẹ́ wọn ní ọ̀dà lásán gan àti sẹ́yìn tí ń kọjá burú. Kí ló bá wàá sọ fẹ́ẹ́ tí sàbúrú rẹ̀ nílẹ̀ sọ́wọ́ rẹ̀? Ṣùgbọ́n lára aburú rẹ̀ gan-an wà nígbà mílọ̀ pé màlẹ́ ká òní kẹ́ òní ronú lẹ́nu innal malaikata kò sí rahma mbẹ sọ́wọ́ afa ti malika màlíkà méjì wọ́n pín sí màlíkà oníyàwó mbẹ màlíkà oníkẹ́ mbẹ àwọn oníkè òní wọn ni wọn ní táwọn olùwà wọn mbẹ. àwọn afa ti sálàyé ní kékeré wọn làwọn kọ́ pé àwọn ìrìnà tó bá jẹ́ bíi sìgìdì bíi èrè ni tó ní ilé sọ́ni fẹ́ lò àwọn afọ́nisúnà ni òsì ti yẹ àti tọ́jẹ́ fẹ́ lò àti ìfisọ́ fẹ́ lò ká hàngì àwòrán ká abẹ̀mí sínú ilé ìwọ̀ ni ẹ bá fẹ́ àgbìkan ló lé kọ̀ọ̀rọ̀ ya fọ́tò mi òkun tí ò séyàn náà ẹ̀ tí ń ru bàdá sókè tí ń ru lọ́ọ̀lẹ̀ kọ́ ya fọ́tò igi tó rẹwà gbáà kọ́ ya fọ́tò gbélé ilé kan tó tóbi tó dáa tí ò séyàn lára rẹ̀ kọ́ ya fọ́tò kàábà tí ò séyàn lára rẹ̀ kò fi dẹkórìtì nù lé rẹ̀ fàtìdí nǹkan abẹ̀mí ó ti di nǹkan ẹ̀wọ̀ àwòrán lásán lọ́wọ́ lára aṣọ tí wọ́n ṣe curtain window blind fún anabi muhammadu sallam aisha ọ̀dàlá ló fi sójú nínú yàrá rẹ̀ aṣọ táwòrán ń bẹ lára ẹ̀ lásán àwọn nǹkan bẹ̀rẹ̀ náà ní ìlọsàn rí kọ sọ̀rọ̀ kọ̀ọ̀kan wọnú lé mi bó ti rí lọ́ọ̀kan báyìí kọ̀ wọnú lé yẹn ọ̀ padà ni àyíṣà ọ̀dẹ̀ àdáni àṣẹ máa tọ́lọ́run fẹ́ àti tọ́lọ́run tánbí fẹ́ àti tọ́lọ́ àtúnṣe rẹ̀ ọ̀fẹ́ lójú ẹsẹ̀ tó bá lè padà kú lẹ́nu ọ̀nà ilé ọba yìí ó wò pé kíni tí ò sínú ilé tànà bí jáde tó dé bá padà bá nulẹ̀ tí ò sínú ilé tẹ́lẹ̀ olùgbé fún aṣọ tó ń sekọ́ tí ojú rírun lásán ọkà kú òun bẹ́ẹ̀ kámi ò tó padà dé padà ó sì gé wẹ́wẹ́ àárọ̀ sá ń padà dé padà kò rí bẹ́ẹ̀ mọ́ ọwọ́ àṣẹ sọ fún pé ntòun nílẹ̀ kan ló torí ẹ̀ padà gbogbo onúlé ti ń ka bẹ̀ nígbà tí wà lára àwòrán rẹ̀ àwọn mọ̀lẹ́kà ò ní wọ̀ bẹ̀ èmi mọ̀lẹ́kà ò ní wọ̀ lónìí jẹ́ òun jókòó mẹ́tò gbogbo anika kì í sara lórí ẹ̀ kí la fẹ́ gbàgbé fọ́tò ti ara wa tìyàwó wa tọmọ wa ti bàbá wa tìyá wa tàwọn ọ̀rẹ́ wa ti gómìnà ti pírẹsidẹ́ǹtì tá a gbé inú ilé kíni àgbà bẹ yóò dòwó fún àná àbí ọ̀dọ̀ wọn òun yóò dára fún àlàáfíà fún àná àbí yóò dẹ̀bi gígùn kíni àgbà bẹ ilé tiwa tí ò ní kíni bẹ́ńlẹ̀ tí tí ò tiwa wọ́n kò ń sọ dẹ́ni ó fi sẹ́nu rẹ̀ kó dábẹ́ kù rẹ̀ wọ́n kò ń sọ dẹ́ni night guard àti day guard ni. ẹ yà sọ̀rọ̀ àwọn nǹkan tí ò ní di. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين